ورسوله ونتوب إليه ونعوذ بالله تعالى من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة صلوات ربي وسلامه عليه وعلى آله وأصحابه ومن والاهم واستنى بسنتهم إلى يوم الدين إخوة الإيمان سلام الله عليكم ورحمته وبركاته الكلمة تكون حول التذكير باليوم الآخر والعمل له أما ترى وجلوري pàtàkì ìmọ̀rántí alkiyama ìgbẹ̀yìn tàbá wá rántí ẹ̀ ká máa ṣiṣẹ́ lórí rẹ̀ bí ó sì jẹ́ sáyọ̀ ọlọ́run kọ́ mọ́sá sí bẹ́ẹ̀ ní rọrùn fún wa ìrántí àti iṣẹ́ rẹ̀ ọlọ́run mọ́sá sí rọrùn fún wa ọlọ́run gbà ní ẹ̀sìn fún wa ọlọ́run bá wa tí a jẹ́rìí pé ọ̀kan ṣoṣo ni tí ò lórogún yakubalu tawbatata ibi nínú ìròyìn rẹ̀ ni wípé a máa gba títúbà gbogbo ẹni tó bá túbà títúbà sì dá lórí wípé al-iqla'u ani dhanbi wa rujuu ila Allah kéèyàn ó fi ìyapa ọlọ́run ọlẹ̀ ìyapa ọgbà ọlọ́run ìfọgbà ọlọ́run ìyá kéèyàn ó fi ilẹ̀ kéèyàn ó jìnà sí kéèyàn wá padà sọ́dọ̀ ọlọ́run ní tí títúbà jẹ́ nìyẹn pẹ̀lú gbogbo nǹkan tó bá rọ̀ mọ́ nínú gbólóhùn méjèèjì tí a sọ yẹn ó ní gbólóhùn tó rọ̀ mọ́ gbólóhùn tó sọ̀rọ̀ mọ́ náà ni pé mo túbá astagfirullah wa atubu ilayh ó níṣẹ́ tó rọ̀ mọ́ iṣẹ́ rẹ̀ náà ni pé kí n kó níbi àìdá lọ síbi dáadáa tọ́lọ̀mbá wá fi léyìn tọ́lọ̀mbá ṣe léyìn nírọ̀rùn fún èèyàn fún ẹrú ẹ̀ orí wala yudi'u ajral muhsinin ìtọ́fọ́ ọlọ́kàn balẹ̀ ni wípé ọlọ́run bá wa tí à ń ròyìn kì í ra iṣẹ́ ẹni tó bá sí dáadáa láre kì í ra láre àbí tí yóò bá ṣe torí bẹ́ẹ̀ ittaqullaha wa zakku anfusakum bi amali bi fi'li ta'at wa amali ká gbìyànjú ní gbogbo ọ̀nà nínú ìgbà tó jẹ́ pé à ń sẹ̀mí lọ́wọ́ ọlọ́run tí ì dá ẹ̀mí wa kò tí ì mú wá sópin kò tí ì dá padà sọ́dọ̀ ara rẹ̀ a ní bùkátà sí ká mọ ṣàfọ̀mọ́ iṣẹ́ wa bìfẹ́ẹ̀lì tọ́hát pẹ̀lú ọ̀pọ̀ títẹ̀lé tọ́lọ́run ká sì mọ́ kó ìríba pẹ̀lú àwọn aburú àti ìyapa àti fọgbọ́ ọlọ́run bá yá yàkólù lọ́hàkù tàbárọ̀kà wàtàálá wà nafsin wà mà ń sàwáhá nígbàtọ́lọ́run fira rẹ̀ búra tán ó ní fa'alhamaha fujuraha wa taqwaha ọlọ́run bá fi ìwà pòkí méjèèjì ní bẹ lára wa bá ṣe wá sàmúlò ètò tọ́ tá a fi jìnnà sí ètò tọ́ iṣẹ́ tá a bá ṣe nìyẹn iṣẹ́ tọ́mọ èèyàn ń sọ ní tàwíìdò lè rí báyìí ara ẹ̀ nìyẹn ọ̀nà táwọn ó gbà sin ọlọ́run náà pé tàwíìdò tọlọ́run tí ṣe rògbòbíyà níṣẹ́ tọ́lọ́run rán ṣe ṣùgbọ́n ti olùhíyà níṣẹ́ táwọn ó ṣe láti fi mọ ọlọ́run iṣẹ́ tá a ṣe láti fi mọ ọlọ́run láti fi jẹ́ olóríire àlùkìyàmà òun ni ká mọ kí ni fùjúùrù ti ń bẹ lọ́kàn gbogbo tí jẹ́ ìkọ̀tọ̀lọ́n káwá jìnà sí wàtàkọ̀ wáhà ká sì mọ kí ni ìpáyà ọlọ́run báwo ló ti ṣe yẹ kó rí lọ́kàn káwá ṣe kọ̀dẹ̀ aflaha man zakaha ẹni tí ó bá ṣe àfọ̀mọ́ ẹ̀mí náà ha ìrí ẹ̀dànù ọmọ ti jèrè wákọ̀dì kọ́ọ̀bá mọ́ndàsá ẹni tó bá wá kìbọnú ẹ̀rẹ̀ onítọ̀ mọ́ sòfò gan sẹ́mẹ̀bí tó jẹ́ ẹ̀rí tó wà ní ayà yìí ni wípé ọlọ́run ní mọ́nzàká ó fi váàbù yẹn ti sọ́dọ̀ ẹrú òun ni ó ṣiṣẹ́ wọ́ló èmi ní ṣiṣẹ́ tèmi wọ́ló ṣiṣẹ́ ti ẹ̀wọ̀ téèyàn bá sì rí léyìn ṣe kò sátùbọ̀tán rí ó tún wá bìtì síbi ẹrú níbi èkejì náà wípé wà kọ̀dí kọ́ọ̀bà fẹ́rìlù mọ́dí tí fáìlù ẹ̀jẹ̀ mọ́nù tọ́lọ̀ ń dákọ ẹni yówù lọ́kùnrin àbí lóbìnrin ìdásáàhà tó bá gbó mọ́lẹ̀ tó sọ ẹ̀mí tí a ní kó sin lọ́rùn yẹn di ẹ̀mí rádaràda tí ò ní wúlò lójú ọgbẹ̀rẹ̀ kìí àmà onítọ̀ ń kí ni kọ́ọ̀bà ó ti ṣòfò wà ní yàtọ̀ ìlànà torí bẹ́ẹ̀ ìwọ ọmọ ìyá mi nọ́ọ̀sì islam fama ta'maluhu fi hadhihi alhayati min khairin aw shar nínú dáadáa àbí ire àbá burú tọ́mì tó ń ṣe láyé fi innama ta'maluhu li nafsik ara rẹ̀ ló ń ṣe fún ọ wala tujzau illa bi amal wọn ò sì ní gbé ẹ̀san ẹnìkan wá bá ẹnìkan bí kìí ṣe iṣẹ́ tọ́mì yẹn bá ṣe man amila salihan fali nafsi ومن أساء فعليها وما ربك بظلام للعبيد àwọn ìrántí kan wà tí kìí bá ka sí ẹrú kan tó ń tàn fi lo ayé tán àdánù ni torípé tí ó ni kí ìrántí wáyé kí yìí tó lè èyàn gbọ́dọ̀ máa rántí kú téèyàn bá rántí kú kò ní ṣiṣẹ́ kún òkú yóò kàn mọ̀ kún òkú torí kó ráwọn èèyàn tí ń kú tí ó sì yẹ kí wọ́n kú tí ó bá ṣe pé agbára Ọlọ́run bá tóbi lòun náà fi mọ̀ pé òun kù ṣe pé torí ìbẹ̀rù Ọlọ́run ẹni tí máa rántí ikú nítorí ìbẹ̀rù Ọlọ́run òun náà mọ̀ pé òun ó kú ṣùgbọ́n mímọ̀ tí yàtọ̀ sí tẹ́ntì ìran ti kú a máa rántí iná tí kìí bá máa lọ bọ̀ nínú gbáyà múmi ní òdòdó nínú ìdíyẹn sọ pé ẹrú ọlọ́run ẹ̀dá ọlọ́run àtúbọ̀tán lè dà iná nù kàtíyàn máa a maara ti àlìjánà bá a ṣe ń lọ bá a ṣe ń bọ̀ yìí sùn yẹn àwọn ọ̀ràn títí ò yẹ kó lọ́kàn ìjọkàn ayé títí tá lọ ayé tán rántí àlìjánà ó ń gbọ́ kí wọ́n yẹn ni òkú tí ò sin lọ́hùn ó nínú sàárè tí wọ́n bá bi léèrè nípa bó ṣe lọ́yà tí bó ṣe ta ni wàmọ́ nàbí yìí sallallahu ta'ala sallam mo kàn gbọ́ tẹ́ ma dákọ̀ ẹ tẹ́ ma sọ pé yòmbá ànábì n tí káfíìdó wù ní sàárè nù ẹ̀yìn tí ìbára tí àlùjánnà kò ní ṣiṣẹ́ rẹ̀ ẹ̀yìn tí kì í ti rántí ìṣirò tí kà ń kà pé day the day of, uh, of reckoning ọjọ́ ẹ̀san yóò mú dín yóò mú kíní ó gbọ́ oníṣiṣẹ́ rẹ̀ ẹni tí kìí bá rántí nínú tó rọ̀ mọ́ ikú ẹni tí kìí bá rántí tó bá rántí ikú gan lọ́nà tó yẹ kó bá rántí yóò rántí tó tún bẹ lẹ́yìn ikú yóò rántí adabul sàárẹ̀ yóò sì nínú àwọn nǹkan méjèèjì tá à ń sọ nínú àwọn èyí tó dáa rẹ̀ àti èyí tí ò dáa rẹ̀ ọ̀kan nínú nǹkan tó wáyé ká máa rántí dáadáa òun náà wà ní yóòmù kíyàmù tá à ń sọ̀rọ̀ pa rẹ̀ lónìí yóòmù kíyàmù kọ́ọ̀mọ̀ yàkóòmù kíyàmù ìdìde ìgbéǹde ẹlòmí ò nǹkan kan tó rọ̀ mọ́ ju pé ọjọ́ ìgbéǹde nígbà tí wọ́n bá ṣẹ̀ in fún ọ in gba nǹkan mi lọ́jọ́ gbéǹde kò mọ̀ jù báwọn lọ nígbàtí wọ́n bá ṣẹ̀ ṣùgbọ́n ìrántí ọjọ́ gbéǹde gan nítumọ̀ bó ṣe kó wà lọ́kàn ẹni ọlọ́run kò gbà tọkùnrin kọjá o báwo ni ó ti ṣe ṣiṣẹ́ nígbàtí ò gbà tọkùnrin kọjá tí bá ń dunnú kò rántí ọjọ́ àlùkìyà mi àfìgbà tí wọ́n bá ṣẹ̀ tí bá ń banú jẹ́ gan kò rántí àfìgbà tí wọ́n bá tọ́ àfìgbà tí wọ́n bá yàn jẹ àdánù ńlá sì wà ń bẹ̀ gbogbo nǹkan tí mo mẹ́nu bà yìí kéèyàn wọ́n máa rántí ẹ̀ lọ́nà tọ́lọ́ ń gbà fẹ́ rántí ẹ̀ àdánù wà ń ẹlẹ́ẹ̀kejì lóríwọ̀n tí ọmọ èèyàn ń bẹ láyé mọ̀dámàlì ìsánù hayyan yaakil tí làákàyè sí wà gbogbo ń tà ń ṣe pátá láì yọ kankan lẹ̀ ó ní nǹkan ṣe pẹ̀lú ọjọ́ àlìkìyàmì à ń sọ̀rọ̀ à ń rìnà à ń jẹun à ń sùn à ń fẹ́yàwó à ń bímọ à ń lọ́kọ à ń ṣiṣẹ́ à ń ṣòwò gbogbo ẹ̀ pátápátá ó ní tayé àti tàlìkíámà gbogbo tí mo kàálẹ̀ pátá ọ̀nà ayé nìkan lọ́pọ̀lọpọ̀ ọmọ adámọ̀ gbígbà lápèjúwe à ń fẹ́yàwó à ń lọ́kọ sí torí ọjọ́ ìgbéda ìyáàmọ̀ rẹ kó lè bá tòrò kó lè bá dáa ló fi fẹ́yàwó sí torí rẹ ló fi lọ́kọ sí torí rẹ ló fi bímọ àbí tayé fẹ́ràn báwọn nǹkan bímọ fáyé torí wọn ní èròǹgbà àtẹ̀kọ́ àlìkìyàmọ̀ wọn ò sì ní bí tí òkò mọ láti pàṣẹ sọmọ wọn torí kò sí lára wọn wọ́n sì nígbàgbọ́ pé àwọn tọ́mọ bàbá kan ń sọ̀rọ̀ owó kan wípé tó yẹn bá bọ́ sí ó ń sọ̀rọ̀ bí hundred million ó ní àtúnwọ̀n bá yẹn ń jẹ òṣìṣẹ́ fẹ̀yìntì ṣèjọba ni mo ń gbọ́ lẹ́nu ẹ̀ direct orí gbogbo ẹ̀ ẹnjọ́ tó ti wọ sẹ́yìn wọn fóun lẹ́ entitlement òun rí bí wọ́n ń gbẹ́sẹ̀ lé ológun ni retired army ni ní ọdún tó rìtáyà ó sẹ̀ di bí oṣù méjì sí nǹkan sí ń lọ sí kẹta lájọ wọkọ̀ ní ìmọ̀rí kò mọ̀ mí rí ó wá jẹ́gbà tí ààrẹ ti ń bẹ lórí oyè Muhammadu Buhari tó ẹsẹ̀ wọlé tó ẹsẹ̀ gun orí ìkíní ó ní ibi tí mo wá ń lọ ní ọ̀rọ̀ yẹn ni pé in fact òun ní ń fáwọn ọlọ́pàá lọ tí lójú ọ̀nà ó ti patí kan bọ̀ ó ń sọ fún dẹ́rẹ́bà pé don't give them money o don't leave me with them àṣẹ bí yóò máa díìlì pẹ̀lú wọn bákan ní àṣà àṣẹ nǹkan kan dùn nú ẹ̀ nífi ń sọ nífi ń rojọ́ fún wa táwa náà kọ̀ látògbọ́n sọ sí lọ́rùn ní ó bá fọ èdè sáwọn ọlọ́pàá yóò bá gbé káwọn tí kan fún wọn wọ́n bá kiri àwọn bá lọ ó ní mo ti tọ́ ọmọ tán èyí tí mo fẹ́ lómẹ̀ gangan nìyẹn ó ní mo ti tọ́ ogbó ọmọ tán kí ló ń fẹ́ fi owó yẹn ṣe tó wọ́n fi kú láyé if they can pay it if they will pay it kò sí kò sọ́mọ tó ń fẹ́ fi tọ́ òun sì lè ní ẹ̀tọ́ tó fi kó láyé níbi tọ́jú orí òde yìí òun sì lè eléka àgbàyanu kan tó ń fẹ́ fi kọ́ ó ń sọ̀rọ̀ injustice ló bá débẹ̀ ẹni tí ń sọ pé òun ti tọ́mọ tán yìí bóyá ọmọ ẹ̀ kò mọ Allah kò mọ Rasul débi tí ó mọ sujúd òun gan lè mọ jẹ tó pé asílámù wọ́n jẹ́ àólìlà ó lè mọ jẹ tó gbà sílámù fọ́lọ́run ó sì ń fa ayọ̀ òun fi rinlẹ̀ pé òun ti tọ́mọ tán ọmọ ti ọmọ tí ó sì master yìí tí ó sì phd yìí tí ó sì pinnu òun lọ́mọ kékeré kan tó ń fẹ́ tọ́ so tó bá jẹ́ pé títọ́ ọmọ èèyàn kò ní nǹkan ṣe pẹ̀lú àlìkíyàmọ̀ ayé ló tọ́ fún ó pàdánù láṣak torí pé tíyẹn bá kúrò láyé nínú dùá tí ó máa bá ó ní dùá waladin salihin yad'u la ó mọ̀ pé kò lọ́mọ rí láyé tẹ́ gbàgbé àbẹ́gbàgbé kò lọ́mọ rí tó bá bí ọmọ 20 tí ó mọ̀ ọmọ lọ́n débi kí wọ́n wà rántí ọjọ́ àlìkíyàmọ̀ ẹni ò lọ́mọ rí láyé tó kójú sí ọlọ́ọ̀bá sọ pé àwòwálàdì sọ́ọ́lẹ̀ hìn yàdì ọ̀hún là bóòlẹ̀ tí ó gbà fọ́lọ́run sí wá mọ́ jẹ́ èèyàn rí bó jẹ́ tó bá dàgbàdàgbàdàgbà tó lọ́jọ́ lórí kò ní jẹ́ bàbá rí amẹ́ríkà sí pé yóò àjọmọ́ rí tí ó sẹ́kù fáwọn tí bẹ láyé a wá wo àwọn lílọ bíbọ̀ àtàwọn ṣe sí wa kò mú òkun tá a fẹ́ mú jáde nọ́rọ̀ igan nìyẹn ẹni tọ́nà ń bá fún lẹ́mí lò tí làákà ìsí wà mọ́jẹ̀mú méjèèjì yẹn náà ni o mọ́jẹ̀mú méjèèjì yẹn ni o àbẹ́ni tọ́nà ti gba làákà yẹn sọ̀rọ̀ rárá ọlọ́run ọba sọ̀rọ̀ yóò wá wò pé ṣé oúnjẹ àlùkìá mọ̀ mi kó lè dáa ni mo jẹ yìí Abi for hungry sake asajem. kò sí nǹkan kan nínú tọ́mọ èèyàn máa ń ṣe tí máa ń sọ tẹ́ẹ̀ ní líǹkì mọ́ àlámọ̀rí àlìkìyàmù ẹ sì mọ ẹ sì mọ mọ̀ pé àà tó bá jẹ́ pé ẹni tí ń wó lórí àlìkìyàmù kì í jẹ́rú oúnjẹ ìyóò bá kó mẹ́ẹ̀ ẹni tó bá fẹ́ sórí ọjọ́ ìgbẹ̀lẹ̀ kìámà oúnjẹ mímọ́ tí ó jẹ ní ó bá wọ mọ́ra bẹ́ẹ̀ lọ̀rọ̀ tí a mọ́ sọ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí tó gbé mi kọ àánú ọlọ́run lọ́jọ́ àlèkìyà rẹ̀ àbẹ́ni tí wọ́n pè wá jẹ́rìí èké tí ó mọ̀ tí ọ̀rọ̀ wọ́n lè lò rẹ̀ fẹ́ gbà mo ń lo facebook níjó ní níjó ní less than a week bóyá wọ́n ti mọ́ eh, post ẹ̀ ti pẹ́ mi ò mọ̀ mr sarah bá pàdé ẹ̀ tí ọlọ́pàá kan tí wọ́n lé òun náà sì ti òun náà ti dépò ọ̀gá díẹ̀ níwọ̀nba tí wọ́n ń tàṣírí àwọn ọ̀gá nítorí pé òun kọ̀ láti gba eight million bribe ẹ wá lé nǹkan oníṣẹ́ ọlọ́pàá ó ní mò ń pe ààrẹ lásìkò yìí tí gbogbo ohun tó ń sọ yìí bá jẹ́ irọ́ òun fira òun lẹ̀ fún persecution gbogbo dáná lè fún kándẹ́mì ológbòdò gbogbo fact tó ń sọ yìí kán rí investigate ó ní that is Nigerian police for you mo ń kó tiẹ̀ ni o ó wá ń tẹnu mọ́ pé nítorí pé mo kọ̀ láti gba eight million so ẹni tá à ń sọ yìí ó lè jẹ́ mùsùlùmí ó sì lè má jẹ́ mùsùlùmí ṣùgbọ́n ẹni tẹ́rì ọkàn bá ń dà láàmú pé á ah, ó ní because ó láwọn ti mú ọ̀daràn tán right handed wípé ah, eléyìí kò sọ kò sí iyèméjì ń bẹ̀ mọ́ àwọn ìtàn jí gbé ọkọ̀ tán jí gbà àtàwọn ọkọ̀ míì àwọn tó bá lọ́wọ́ wọn àwọn gba gbogbo ẹ̀ ní ìlú tí wọ́n ti dáràn kọ́ làwọn ti mú wọn ìlú míì ní north náà ti lọ mú wọn gbogbo ẹ̀ ló sọ làwọn anílá ńlá bá ń dìde lọ́tún lọ́sì pé kí lẹ fẹ́ gbàǹdì ọ̀rọ̀ yìí ó láwọn ò jẹ́ ara wọn mọ́ lónìí o àwọn ò jẹ́ ara Nigerian police mọ́ lónìí wọ́n ti dà wọ́n ti dà wọ́n lẹ̀ o wọ́n ṣùgbọ́n afẹ́kẹ́ investigate for justice sake tí ò bá wá rí bẹ́ẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ táwọn ti sọ yayaya síta yìí ẹ persecute àwọn so ẹ̀yin ó wo ní tó fẹ́ gbà ní tó fẹ́ ná ṣé tayé ni àbí tàlìkìyà mi èyí ó wọ aṣọ tó fẹ́ wọ̀ ṣé tayé ni àbí tàlìkìyà mọ̀ ẹ̀rẹ̀ ni tí wọ́n sọ táyé bí àpèjúwe ọ̀rọ̀ tá nàbí sọ sallallahu ta'ala alaihi wasallam ó láwọn obìnrin kan wọ́n sọ tọkùnrin náà sì bẹ lọ́nà tí wọ́n ọ̀nà tàwọn obìnrin yẹn ni wípé wọ́n wọ́n sọ wọ́n sì wà ní náà tó ti pásọ ń bẹ lára wọn aláṣọ wíwọ̀ ni wọ́n àríyàtún síbẹ̀síbẹ̀ títí lè parí àdífì yẹn ó wá ní láyẹ̀dì kólínà lè jànà wọn ni wà lù jẹ́nà wà láyẹ̀ jídìnà rí hàhá òun sì ní gbọ́ òun àlùjẹ́nà fa iná rí hàhá òun àlùjẹ́nà yẹn làtújàdù mí mọ̀síra ti kádà wà kádà yóò jìnà tó yẹ ọdún báyìí nírìn tí wọ́n rìn tí wọ́n sì lè rìn kí wọ́n tó gbọ́ ẹ̀ kí wọ́n tó rí i tọ́mọ adámọ̀ sì lè rìn rúrù yẹn kí ló fà kí ló fà ọ̀sọ́ so bí yẹn sì wọ̀sán tó ráàlì kíámọ̀ ń bẹ̀ ní ó sì wọ́n torí táyé bẹ̀ tọ̀rọ̀ wà tó ń jẹ́ wà tìrín wà tójú wà iná samuwa walbasoro walfuada kullu ulaika kana anhu mas'ula abi tó bá jẹ́ tọkùnrin tó náà bá wà ní òṣèré ìsìláàmù ó gbà mú òun náà lè wọṣọ àlìkíámọ́ sí wọṣọ táyé ó lè jẹ́ǹjẹ àlìkíámọ́ ó lè jẹ́ǹjẹ táyé suratul nisa aya kẹsàn-án sí kẹwàá ọlọ́run láwọn ti ń jẹ́wọ́ ọmọ òrukàn ìnàlẹ́yìn àkúnlẹ̀ mọ́ wálẹ̀ wàsàyàsùláwùnà sàárìrọ̀ wọ́n sì mú apàdà wá bẹ̀ torí pé owó ẹ̀ wọ́n fi wọṣọ tí wọ́n wọ̀ kìí sí pé wọ́n bo owó bọ̀tọ̀ owó ọmọ òrukàn ni wọ́n fi wáṣọ yẹn òun fi rán agbádá yẹ fi ni fi ra ni fi wọ́n sàyàsùláwọ́ náà sàírọ̀ wọ́n wá ń padà bọ̀ àwọ̀ náà gan o ní practically tí ò ní sí pé bóyá wọ́n ṣiṣẹ́ rẹ̀ ìyẹn làwọn olùmọ̀ ń sọ fún wa ń bí pé ìfàyà ayé alìsàn àwọn fàyínà ìwàlìsàn dáàmà hayyan ya àkìl tí yẹn bá ń sẹ̀mí tó sì ní làákàyè máa jọ́jà rẹ̀ lọ́nà méjèèjì ìjókòó tí mo fẹ́ jókòó yìí sí tayẹ ní àdítàlìkì àmì ọjà tí mo ń lọ yìí pẹ̀lú tí mo ń ta yìí sí tayẹ ní àdítàlìkì àmì ẹnìkan pè mí sákèsí lánàá àní alámẹ́yìn náà ó ní iṣẹ́ tí lágbájá ń ṣe iṣẹ́ tọ́mọ ìyá wa yìí ṣe mo sì mẹ́rin tí ń wí mo á tún á kọ̀ǹfàmù oníṣẹ́ lágbájá oníbẹ̀ẹ́ni ó lẹ́rù mọ́ bọ̀ wọn ẹ̀rù mọ́ bọ̀ wọn o òun sì máa dọ́gbọ́n sọ ohun kan bọ́n ṣe ìlàmọ́lẹ̀ ni kìí ṣe iṣẹ́ ẹbọ kìí ṣe iṣẹ́ síríkò ó ní ṣùgbọ́n abala báyìí báyìí báyìí báyìí ó ń dán lójú mẹ́ nílùú kan lọ́yọ̀ state yìí náà ni wọ́n á ṣe fún ó ní nínú nǹkan tó sọ tí mo lè yan fẹ́rẹ́ ó ní pé kéèyàn máa tọ́jú yàn kó máa gbowó tó sì jẹ́ pé gbogbo ìta tọ́jú kọ́ ní ó gbádùn mo ní ojú tẹ́yìn fi wò nìyẹn òun ni ó mọ̀ sí òun tọ́jú ẹ̀ nítorí tọ́lọ́run àbí for money sake mo ní tó ń sọ yẹn ó wà applicable sí àwọn gbogbo orthodox medical doctors táwọn èèyàn gbà yí pé akọ́ṣẹ́mọṣẹ́ ni wọ́n wọ́n ní àti ṣe x-ray àti ya scan àti fún lábẹ́rẹ́ àti fún nígbà àti fún láwo ó mọ̀ wá jọ wá lójú o ẹ̀lọ́mọ ọbẹ̀ lọ́hùn wọ́n sì ti gba òbítíbitì owó owó tán gbà tó bá jẹ́ pé fún for the sake of ìtọ́jú lẹ́yìn náà torí tọ́lọ́hùn wọ́n cháàjì tí wọ́n nílò mọ́ wọ́n ibi tí èyàn ẹni yẹn ni ó mọ tó lẹ́sìn ní ó ronú débẹ̀ àwọn ò lè mọ yẹn a sì lè jọ́ọ̀jì ẹ̀ because òun náà lè ṣẹlẹ̀ pé àgbàtẹ́ ti dé yìí lọ́kàn rẹ̀ tó yẹ pé ọlọ́run ló mú yín wáhùn sọ pé twenty thousand kan ti ń ṣe pẹ̀lú tó ń rà àti wàhálà tóun ẹlẹ́mú two hundred thousand wà. ó ti di money making pé pẹ̀lú pé mo gbà yàn ṣiṣẹ́ mo gbalé mo ṣe wàhálà mo sì kẹ́kọ̀ọ́ tí mò ń lò twenty car ẹ̀mí one twenty wà wọn ò ní choice tí wọn bá ní pàápàá jọ lebi tí wọn bá ti ní choice mo ní ẹni tí ń ṣiṣẹ́ àfi bí ìgbà tó ń tọ́ ọmọ tọ́pìkì tí mo bá deliver lónìí ẹni tí ń ṣiṣẹ́ ni ó ń wòye sí yẹn ṣé n tí bí mo ṣe ń tọ́jú ẹ̀ gan sí tàlùkì àmọ̀ mo rò mọ́ àbí àti tí mo gbà pé màá fi tọ́jú ẹ̀ mo wá fúnra pèjú omi sọ̀rọ̀ páwọn àwọn dókítà táwọn wí náà wọ́n máa mú abẹ́dẹ̀ kan pé tó ẹ̀wà mọ́ lọ sí general báyìí o ìtò wá bẹ̀rù ọlọ́run bí ẹ̀ bá kú sọ́dọ̀ ẹ̀ ó ní certificate tó fi defend ọlọ́run ni máa ń sọ wípé kódà ìbá àmọ́ jẹ́ mùsùlùmí ọlọ́run ní yóò yíwọ́ ẹ̀ máa wá lọ Ìbàdàn ẹ̀ máa wá lọ hospital báyìí l'Ábùjá ẹ wa wá lọ bí báyìí nínú ìlú tán jọ wà náà yóò tún rí fáyé sí dókítà mi tí bẹ̀rẹ̀ ọlọ́run bá bá wà tí èsì pé money making torí náà gbogbo ohun téèyàn ó ṣe ẹ̀ lè yọ nǹkan kan lẹ̀ ní ìsẹ̀mí ayé tá a wà yìí o téèyàn lè téèyàn ò lè sí nítorí tayé àbí torí tàbí àmà ẹ̀mí la sì ń lò lọ yìí a ní terminate ẹ̀ fúnra ara wa ká mọ́ bà sórí ibu ọlọ́run sì ti bá terminate ẹ̀ a mọ̀ wòye sígbà tá ti ń bà bọ̀ èyí tó ti lọ àmọ̀ tọrọ àforíjì ibi tá a bá dé àti gbogbo ìgbà tó ọlọ́mà fún alẹ́mi lòdà àmọ̀ òye sí gbogbo nǹkan tàà ń ṣe omi náà bá tẹ́yìn tí wọ́n mọ̀ tí wọ́n máàkì ẹ̀ fún rẹ̀ we are teachers we are markers pé eléyìí ò ṣètò ọlọ́run kò ní ìdìkú kọ́ òun gan ní béèrè fatiwa lórí ẹ̀ òun gángan ti mọ̀ pé ibi tí mo lọ yẹn kèése torí ọ̀rọ̀ tí mo sọ yẹn kèése torí mo fẹ́ kí inú lágbájá dùn ni kéwú tí mo kéyàn kìí ṣe torí tọ́lọ́run ọmọ tíyàn fi sílé ẹ̀kọ́ kódà kó jẹ́ ilé ẹ̀kọ́ alukoran kẹrin ó lè jẹ́ pé torí ayé àbí torí alukiyami pàápàá jọ àyòjọ ìtí competition pọ̀ tí rọmọ eléyìí tíyàn bá ṣe dáadáa tó mọ̀ mọ̀ kàkiri ó mọ̀ lè gbàmútọ̀ wọ́n wọ́n àwọn bàbá bàbá tán fi wá sí ilé kéwú ẹn bàbá wa la hawla wala quwwata illa billah nígbàtí iṣẹ́ oko tí wọ́n ní sẹ́mi tó jẹ́ tó pé tó ju sí oko lọ táwọn ọmọ sì ti ń dàgbà sí abẹ́ wọn wọ́n tún mọ̀ fún wa ní ẹgbà pé ẹ lọ lé kéwú ó tún mọ̀ pé àfáà pé wá a sì wúlò fún wọn ẹ gbọ́ mi yé ẹ mọ̀ mọ̀ nǹkan tó yẹn sí ń àlìkíyà mi àti tọ́mọ èèyàn ṣe nítorí ìtayé láyé tàjọ wà iná awúlò fáwọn ìyá àwọn báyìí náà ni wọ́n máa ké máwọn ìyá pé iṣẹ́ kílẹ̀ tó ń ràn lásìkò tẹ́ mọ̀ pé ó yẹ kó wà lè kí kò wá sí kọmíṣà kankan o níbi tá à ń lọ pé ẹ lọ kẹ́kọ̀ọ́ yẹn o ju kíkà lè fi mọ́ lọ́n lọ àwọn bàbá wa bá débi wípé mò ń bẹnu ẹni tán sọ wípé ìwọ sọ pé ọ̀lọ́ ohun sọpọ̀ ọ̀lọ́ ti ẹ̀wọ́n ní kẹfàfẹ́lì secondary school tẹ́wọ̀ àbíbẹ̀ẹ̀kọ́ àbíbẹ̀ẹ̀ ni sọpọ̀ ọ̀lọ́ pélé kí ó ní òkè mo ń bẹnu wọn nígbàtà parí primary school torí kò gba àwọn tán ṣáájú ọ̀pọ̀lọpọ̀ wọn tí wọ́n ti gbọ̀nà yẹn sọ di ẹlẹ́sìn míì wọn padà sínú Islam dòní wàláì ìwọ sọ fún wọn mo tún rí èèyàn tí èsì ẹlẹ́sìn Islam tí tún sọ fún mi nígbà tá a tún kéré náà pé ẹ ti parí ilé kéwò yẹn látijọ́ yìí ìtún dùn wọ́n láìsí pàwọn láwọ́ lọ lé kéwò gbà ọlẹ́ máa parí ẹ̀ àníà tàbá ti parí ìkàwọn míì tún ti bẹ̀rẹ̀ ọlọ́dún mẹ́ta kan wà ọlọ́dún mẹ́ta míì tún wà ọlọ́dún mẹ́ta míì tún wà ìdí náà bá fẹ́ kàdé ni tàbá tún awákùn mi gbogbo eléyìí a sì wá lọ jókòó sọ́dọ̀ àfà nílé nígbà tá a ka ti sílábọ̀sì tán ó wá kú ká máa ka tíra kan láti bẹ̀rẹ̀ dópin ká tó mú tíra mi ká tó mú tíra mi tó bá ṣe pé nìkan ní ń bọ́ọ̀yàn yóò lọ sùn àwọn ẹgbẹ́ ẹ ló ti ṣe kí ni ló ti ní sọ́lọ́wọ́ ló ti ń ṣe dáadáa àwọn àfáà kan mọ́ àmọ́ra ń gbà náà tó pé ilé àfáà náà lákún ti ń jẹun ọmọ mọ́sá sanwó lẹ́sàn rí o bá ní gbàgbọ́ wọn àti ń bẹ ní tán ti padà sálùkì àmà àwọn tí ń bẹ láyé nu wọn tí wọ́n bá ní sàlékún dáadáa táyé fún wọn káwọn náà mọ́ padà sí aburú ibẹ̀ náà láti ti jẹun àfóòtún mọ́ sọ fún wa pé kò sí nǹkan kan lọ́wọ́ àwọn báyìí ẹ̀yọ́ ọmọ yẹn dákùnrin ẹ má o ó yẹ ìgbà náà àmọ́ kankan tí jẹ́ súnà ó pé ẹyá ẹyá sọ kúrán kalẹ̀ ọyá kálímọ̀ ní ẹgbà ẹgbà ẹmọ̀ fà wọ́n sọ ìta ọ̀sán tàfà kọlọmọ fìbí pàwá o gbogbo ìwọ́n mọ̀ dá lórí pé kọlọmọ fìbí pàwá o kọlọmọ fìbí pàwá o tó bá ti dọ́wọ́ wọn àwọn onímọ̀ ibi pé ó yá ẹkẹ́ sáfà lágbájá ẹwà gbọ́kọ̀ àwa lọ́ra ń jẹ lápò lápò ìta lọ́ra ń sàlẹ̀ kó mẹ́mẹ́ ìta lọ́ra níbì kan mẹ́mẹ́ wọn tó ní fi pamọ́ pọ́wọ́ ti dọ́wà mọ́ láàfin bẹ̀ lọ́wọ́ bá fún wọn iná ní sábàbí tá a fi rẹ́kọ̀ọ́ náà kọ́ débi tá a kọ́ dé kìí ṣe gbogbo èèyàn lórí bẹ́ẹ̀ fún níbi tí wọ́n ti ń kẹ́kọ̀ọ́ ẹlòmíì kọ́ débi kan tí ò nítumọ̀ ló fi padà kú òun bẹ́ẹ̀ níbi ń sọ bálabàla káàkiri àwùjọ wọ́n bi léèrè wọ́n ní abáfà lòun nígbàtí bàbá alágbẹ̀ ní sọ̀rọ̀ wọn kan tí mo gbọ́ nínú wà sí wọn jò ní wọn ni nínú kí ẹ lọ wákún mọ̀ tẹ bá hàn pé bálabàlá ibi bálabàlá lẹ́kọ̀ dé tẹ́ fi kú ń bẹ̀ ń gbà yẹn ẹ lọ wákún mọ̀ àbí kẹ́ ẹ lọ wá sí ọwọ́ gan kẹ́ẹ̀kan lẹ́kọ̀ ẹ lè máa fún wa ẹ lè máa ṣe fi ọ̀rọ̀ rọ̀ síbi pé kí làá wà jẹ kí làá wà jẹ sáwà láàmú bọ́ yín torí pé ká lè sòdodo ni ìkanu méjì lẹ́sẹ̀ tẹ́ bá nímọ̀ tó dójú ẹ̀ wọ́n àwọn tí ń bùkátà olùmọ̀ wọ́n wà báyìí afẹ́fì ń ṣe limam afẹ́fì ń ṣe báyìí afẹ́fì ń ṣe báyìí afẹ́fì ń ṣe báyìí tẹ́bá tẹ́bá láǹfààní ó sì níye báyìí tó mọ̀ jẹ́ eléyàn wà rọrùn ẹ̀lọ́kọ́ sí ọwọ́ tó wá sí páwùjọ Islam labá ní tá ló lórí tá sì ń dará òjò wa pẹ̀lú Islam pẹ̀lú àníyànjọ́ gbẹ̀dọ̀ kìí àwọn kan bẹnu bàbá bàbá tán ti dàgbà àwọn ilé ìwọ̀n lè wá mọ̀ lọ́mọ́ wọn ò sì lè lọ kọ́sẹ́ ọwọ́ mọ́ Islam mọ̀ tí kí àwọn mọ́ ìbò sí ń tí kí arúgbó àwọn náà yà pàánù mọ́ mi sọkúsọ àti bí ká ti jẹun oúnjẹ náà là ń jẹ yìí èyàn aláyìí ẹ máa gba ten ten thousand ẹ máa gba fifteen fifteen thousand ẹ máa gba twenty twenty thousand lóṣù gbogbo kálàkálà ẹ jìnà sí ó kù sí bí ọ̀dọ́ a ma wá empower ọ̀dọ́ torí bẹ́ẹ̀ làbúdà àntúsọ àmàlù l'ibad a mọ̀ sírò iṣẹ́ ọmọ èèyàn a sì mọ̀ gbé sórí scale yálà ó gangan gbé síbẹ̀ ó sírò ẹ̀ ó gbélé àbí ó gbélé ọlọ́run bá gbé ka nínú àlàdíìsì kúdísí inna hadhihi a'malukum iṣẹ́ yìí nìyí o ẹ̀yin ọmọ o ò sí ìhà o ọlọ́run bá wa ní sọ̀rọ̀ yẹn kì í sáyà ò sí o wọ́láì tẹ́mọ̀ èèyàn bá dé ọlọ́run máa ń dé mo sì máa ń torí tó bí ṣe mo mọ̀ pé torí tèmi ló bí ṣe yìí mo mọ̀ pé torí ayé ló bí ṣe yìí ò sí àlákùn mọ́ndé faman wájàdà khayra ẹni ó tó bá rí dáadáa bá pàdé nú yín tó soríire fàlìyà ahmadillah kó dúpẹ́ fọlọ́run tó san sẹ́ẹ̀rẹ̀ tó ṣe waman wájàdà khayra dáadáa ẹni tó bá pé ìdàkejì lọ́rọ̀ ẹ̀ já sí fàláyà ló mọ́nà ìlà nafsa kó mọ́ bú ẹ̀kan àfárá ẹ̀ tọ́rọ náà ló ṣe nínú ẹ̀rí tó jẹ́rí gbé yẹn ó ní ìdíyẹ́tàlá kọ́lì mútàlá kíyà ní àníyẹmí níwàá ní ṣìmọ́ lè kọrin àwọn màláíkà ń pàdé wa lọ́tún lọ́sì sọ́tù kọ́fù ni ẹ ma yalfidhu min qawlin illa ladayhi raqibun atid gbọ́lọ̀ nǹkan jáde lẹ́nu yín àfi kí rọ̀kíbù àtàtì kí ẹnìkan ṣe sọ́lá lẹ́yìn Ànábì sallallahu ta'ala sọ́lá láàrin àwọn sàhábà wọ́n bá kúrò ní ìrùkú ojúṣe ọlọ́run sọ pé sẹ́mi Allahu liman hamida nítorí bá sọ pé ẹ̀tùn ọ̀pin táàbù náà tẹ́rọ yìí mọ́ mọ́ pé kí ni Rabbana wa lakal hamd ní sàábì kan bá tẹ̀síwájú hamdan tayyiban mubarakan fi ó tún gùn jù yálà wọ́n fàsíkú tiẹ̀ ni o wọ́n yìn ni o

hamdan tayyiban mubarakan fi mílíà samawati wal ard wa mílíà ma bainahuma wà mílíà ma bainahuma eh, eh, rabbana wa lakal hamd náà ní wílọ ohun bó ṣe di súnà fún wa nìyẹn tó bá mọ̀ délẹ̀ bí sàábì yẹn ṣe wíjọ náà lọ tó gbé ìṣẹ́ ọlọ́run bá yìn ma yalfidhu min qawlin gbólóhùn kan jáde lẹ́nu yín illa ladayhi raqibun atid rọ̀kíb àtàtíìdì ti dúó dè tó bá jẹ́ gbólóhùn rẹ̀ wọ́n ti gbé e. inna kìtàbà làbírọ́rí làfí ilẹ̀ yìí wọ́n ti gbé e lọ ilẹ̀ yìí before ti àbírọ́rí inna kìtàbà lè fùjáàrì làfí sí jíì iṣẹ́ tọ́mọ èèyàn sí àtọ̀rọ̀ ọbú tó sọ wọ́n ti gbé lọ́nù sí jíì amọ̀láìkà kan lọ́rọ̀ fi síbi ìkẹ́ àyẹn tó wá jẹ́sẹ̀ rẹ̀ tán gbé lọ sínú lè yíwọ̀n máa adọ́rọ̀ kí ni wọ́n máa pè bẹ́ẹ̀ bí gbọ́rọ̀ yẹn lọ àbí yẹn lọ wọ́n máa adọ́rọ̀ kàmà ìlìyún àkọsílẹ̀ kan tá a sí ní tá a tó ló gbàgbé tó kó gbàgbé máa ń wọn ká tó wá sọ ẹni tá a dá gbàgbé ẹlẹ́dàá ò Rakib àti Atid tí ìmọ̀ wá sọ gbólóhùn burúkú ńkọ́ bí èpè bí làánà téèyàn fi ránṣẹ́ síbi síbi tí ò tọ́ sí èèyàn gbọ́ pé olùmọ̀ ń fi súnà rinlẹ̀ pẹ̀lú ẹ̀rí ọwá ń làánà olùmọ̀ yẹn la ilaha torí kó sòdodo so sàpẹ̀rú ẹ̀kọ́ àwùjọ tá a wà yìí wọ́n ní àwọn tán pẹ̀lú ní súnà oníkíní kan báyìí oníkíní kan báyìí àwọn tí kíní kan ò ní ṣe báyìí la ilaha illallah muhammadu rasulullah sallallahu alaihi wasallam ẹ̀ ń fi làánà ránṣẹ́ síbi tí làánà ò tọ́ sí ẹ sì mọ̀ pé rọ̀kíìbù àti àtìdù ń bẹ pẹ̀lú yín tí wọ́n sẹ̀mí kọjá tí yín tí wọ́n ò fi yín lẹ̀ tí wọ́n ró gbágbá mọ́ yín gbogbo wọ́n gbọ́n tẹ́ ń sọ lẹ́nu wọ́n sì gbọ́n tẹ́ ń ṣe níṣẹ́ onísúnà olùmọ̀ onísúnà tí ń gbé àgbékalẹ̀ òtún ní sàgbékalẹ̀ òdodo kò sẹ́bi lé wọn mọ́ ń pé asáròlọ́ ayé àdíyà níwá yàdí àwọn ọlọ́run fi ní sàlékún mọ̀nà fún mi fi àwọn náà mọ̀nà àwọn ni wọ́n ń gbé tí sọ̀rọ̀ ọlọ́run ọba pé kọ́lọ̀ lọ́kọ́lọ̀ sùn àwọn ni wọ́n ń gbé wọn sí pé ṣé irú eléyìí máa jẹ́ kí ọ̀nà àlùkìyàmù rọrùn fún yàn ìgbésí ìpadà sí ọ̀dọ̀ ọlọ́run lọ́jọ́ gbẹ̀rọ̀ kìyàmù sí máa jẹ́ ó rọrùn ọ̀rọ̀ ọlọ́run ló gbọ́ ló kọ̀rọ̀ létí ẹ̀ ọ̀rọ̀ àmì ló gbọ́ ló kọ̀rọ̀ létí ẹ̀ sallallahu ta'ala sallam lọ́rọ̀ tí máa yà mí lẹ́nu ni pé ẹ̀dẹ́kùn jẹ́ ká máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run lórí ìdáyà o orí ńlá ni o aksamtu rọ́bìlì kàràbà ká máa wá bẹ lọ́mìta bá kù sí kọ́nà tuntun wà sí ń bẹ́ẹ̀ nítorí pé kí ní ó jẹ́ ńlọ́bẹ̀ yẹn ni wípé in ti ń bí wọn nú tí wọ́n fẹ́ bẹ́ pẹ̀ sí méjì nítorí ìbínú yìí wọ́n mọ̀ nínú ọkàn wọn pé òdodo ni wàláhì láàbí nǹkan kan tó jẹ́ tayé tó gba ọkàn wọn ni wọ́n dúró lé lórí pé táwọn bá accept àǹfààní ò ní wá mọ́ torí pé gbogbo àlámọ̀rin tó kù láyé fact ẹ mọ̀ wà àwọn lawyers tí ẹ bá rí lọ́yà tí ń rojọ́ fẹ́lẹ́bí ọmọdámọ̀ ti kọ́kọ́ mọ̀ gbèsè pè náà ọmọdámọ̀ fúnra ara wọn tí wọ́n ń sọ lọ́yà wọ́n kọ́kọ́ mọ̀ gbèsè pè fact ni wọ́n máa ń ní tí wọ́n bá yà dojú ọ̀rọ̀ rú bẹ́ẹ̀ náà sì ládájọ́ tí ń sọ pé ẹ máa kọ́rọ̀ wá ẹ máa fún mi lẹ́rìí ẹjẹ́ ẹjẹ́ torí ọ́fíìsì lòun máa ń lọ tiẹ̀ àwọn tí wọ́n máa ń tẹ̀lé ọ̀daràn kiri làwọn ọlọ́pàá àtàwọn tó bá jọ wọ́n láti get fact wọ́n wá kó gbogbo ẹ̀wájú adájọ́ látàárọ̀ dalẹ̀ tiẹ̀ ọ́fíìsì ni máa jókòó tí wọ́n bá gbé wájú ẹ̀ fẹ́ yẹ̀ wò tí wọ́n bá fi irú lójú ibi tó ti lè ṣìnà nìyẹn ẹ̀kọ́ tóun náà sì kọ́ tí wọ́n bá kó fáàkì kalẹ̀ báyìí ó mọ bí ó ṣe yiri ẹ̀ wo tí ó fi fura èyí tó jẹ́ rọ̀ tóun náà bá fẹ́ sórí tí ò bá fẹ́ sórí ibùdó gbẹdọ̀ kíá mi nínú àwọn béèrè tóun náà mọ̀ béèrè àtàwọn ìwádìí tóun náà mọ̀ ṣe àwọn tó kó fáàkì rọ̀ kalẹ̀ ara ẹ̀mí wọn tí wọn ẹ̀mí tí wọn náà ti mọ̀ gbọ̀n wọ́n wá ń sọ fún yín pé Ọlọ́run bá wí wọ́n sì sọ ayà yẹn wọ́n wá ń sọ bá nàbì ṣe lò sallallahu alayhi wa sallam wọ́n tún sọ fún ipá nàbì wí wọ́n sọ àdìsí yẹn wọ́n sì lo àyà wọ́n lo àdìsí yẹn náà kìí ṣe pé ńgbà tó di pé a fẹ́ apply ẹ̀ ilẹ̀ ìyàpẹ̀nu wa wà pé lóòótọ́ ẹ̀bọ̀túbò láti apply ẹ̀ àwọn tí ń ṣòfin l'Àbújá tí wọ́n bá ṣòfin tán wọ́n máa ń sọ wọ́n interpret òfin am I right pé n tó túmọ̀ sí ni o kẹlẹ̀mọ́ bá rọ́ lu o òfin tá a sí yẹn ó tún wọ́n pé tí ẹ bá ṣe báyìí ẹ dáràn o ó tún wọ́n pé tí ẹ bá ṣe báyìí ẹ tí ì dáràn o wọ́n interpret law ṣé òfin ẹ̀sìn Islam ló wá rújú débi pé a kàn ń ka àwa mọ practical ló fi wá di pé àwọn kan ò mind àlùkámọ̀ wọn ò bá bàjẹ́ àwọn olùmọ̀tán jẹ́ ní ọlọ́run tí sòdòdó kù tó mọ̀ gbógun tì tó mọ̀ fi làánà ránṣẹ́ sí tẹ́ẹ̀rí sí tọ́kàn wọn sì ń gbọ̀n nígbà tó bá kàwọn àtọ́lọ́run lẹ́lẹ́dà wọn pé òótọ́ ni wọ́n sọ <coughs> ẹ wo iye alàgbà tó ti gbà Islam ẹ wo iye pásọ̀ tó ti gbà Islam ilẹ̀ Yorùbá lásán tààwà yìí ẹ má sọ pé ní gbogbo Nàìjíríà ẹ wo tí wọ́n wí lẹ́nu nígbà tó ń gbà Islam àwọn ti mọ̀ pé Islam ẹ̀sìn ti pẹ́ wọn kọ̀rọ̀ bọ̀ wọ́n lẹ́nu abẹ́rù pé tí mùsùlùmí ní organization kan tí máa gbé mílíọ̀nù fún pásọ̀ tó bá gbà Islam débi kọ́rọ̀ ó máa jáde lẹ́nu bòròbòrò pé ńgbà tó gbowó tán èèyàn lè kó onú islam kó lọ àárín wọn kó gba mílíọ̀n tán kó mọ̀ sọ bòròbòrò àwọn ò ní provision fún yẹn wọ̀láì òdodo ni tí wọ́n ń sọ tí wọ́n rí tí wọ́n rí tí wọ́n ń sọ pé ọ̀nà báwọn ṣe jẹ́ àwọn òṣèlú làwọn ò fẹ́ kó bọ̀ irú rẹ̀ náà yí àwọn tí ń fi làánà ránṣẹ́ sáwọn olùmọ̀ tí ń pèpè sí súnà wọ̀láì ó yí wọn clear sí wọn ẹ máa wà wọn náà tán bá padà tó ń sún náà tán tọ́lọ̀ máa ṣe ìdáyà fún wọn yóò wá ju tẹni tó lọ Mísírà àbí tó lọ Mọ̀dínà àbí tó lọ Mọ́kàl Mùkárọ́mọ̀ lọ níbi takuntakun lórí òdodo mo mọ̀ nínú wọn tí èsè wọn ni wọ́n pé tí ó pé mùkádàmù tọ̀ríkọ̀ Tìjàníyà ni tẹ́lẹ̀ tó sì ti mọ̀ ti pẹ́ pé àfikátẹ̀ lánàbì sallallahu alaihi wasallam títọ́ lọ́n fi ṣèdáyà fún tí ẹ bá gbọ́ kútúbà àwọn táwọn wí ẹ mọ̀ sí tẹ̀kùbẹ́rù tẹ̀kùbẹ́rù léraléra ni nílẹ̀ Yorùbá wa yìí náà lẹ́bi mọ̀ pé kìí ṣe pé wọ́n ṣẹ̀ṣẹ̀ mọ̀ ẹ dákun kí wá lẹni tó wà lórí òdodo tí ó tún wá rárìn sẹ́yìn sí torí ìgbógun tì táwọn òbílẹ̀ jẹ́ àwọn ọ̀tọ̀ ọlọ́ọ̀bá ń gbógun tì ní kí lolódodo ó tún rárìn sẹ́yìn sí. Si pòun fẹ́ kó sísú ẹni tó lè máa ṣàgbéyẹ̀wò sí sí ayé bóyá tọlọ́run ni bóyá tayé ni àbí tàlìkìyàmì kí ni ó tún rárìn sẹ́yìn sí tí ẹ̀ bá wà very sure tí ó di àmòrí ọkàn ẹ̀ tí ó sí èméjì kan tí ó rapáláwọ̀ ní ọkàn yẹn mọ́ pé orí tọlọ́run ni mo wà kí ló tún fẹ́ rárìn sẹ́yìn sí i pàápàá jù lásìkò táwà ẹ̀ táwọn èèyàn ti kẹ̀yìn sọ́lọ́run púpọ̀ tí àwọn èèyàn ti kẹ̀yìn sí ọlọ́run bá púpọ̀ kìí sáwọn tó kẹ̀yìn sọ́lọ́run tẹ́lẹ̀ àwọn èèyàn ti kẹ̀yìn sọ́lọ́run púpọ̀ àwọn tán ti kẹ̀yìn sọ́lọ́run tẹ́lẹ̀ wọ́n rí baba ńlá èrò ní láìpítàmì lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ráwọn èèyàn tí ń darapọ̀ mọ́ wọn ní lásìkò lọ́wọ́lọ́wọ́ tá ń lò nínú ìsẹ̀mí wa báyìí káàkiri àgbáńlá ayé bẹ̀rẹ̀ láti ra inú àwùjọ tá wà ní origin ẹ̀sìn Islam ẹ mọ̀ gbọ́n kan tó ń ṣẹlẹ̀ mẹ́ kátó wá middle east generally ibi tí Islam wá ti pẹ́ ibi táwọn ibi ti pẹ̀pẹ̀ tó ti jọba Islam Makkah Mukarram àti Madina táwọn aláwọ̀ fún Saudi ọmọ Saudi ń ṣèjọba alé lórí báyìí ẹ rí pé àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn láyé tí wọ́n ṣe lẹ́sìn Islam wọ́n ti ń tọ́ka wọ́n sì máa fakọ̀ mọ́ òkun aburú jáde ń bẹ̀ pé wọ́n sì máa sọ fún pé this is this is happening in Saudi Arabia mo ń ka mẹ́sẹ̀jì kan mi ò tí ìrojú tu ẹ̀ tán bí ìmọ̀mọ́ àgbà léèrè ní mọ́kànlá karọ́mà wọ́n sì gbáwòrán ìmọ̀mọ́ wa àwọn olùmọ̀ ó sì bára wọn sí ìṣúná pé é ìwọ ọlọ́run kí mo bára mi láàyè sí torí ó dé stage kan tó pé bóun mo sì fẹ́ sọ báyìí kìí tẹ́ pé yóò di stage kan ó ti débẹ̀ ni àfẹn tí ó bá mọ̀ mọ́ resign tàbí pé tí n bá ti sọ tán kí n gbọ́ pé wọ́n ti yọ mí wàláì tàlá ẹ̀fọn mi láìlà wọ́n níbi táyé dé dó báyìí ò fẹ́ lọ bẹ̀ rárá ju pé kí n máa pèpè sójú ọ̀nà ọlọ́run bá lọ ó lè ṣiṣẹ́ bẹ́ẹ̀ tó ti wà ń bẹ́ àtẹni tó débẹ̀ lọ́la ṣùgbọ́n èmi èmi ò ní ìdẹ̀ ìdúró ẹ̀ lómi nù wá dájọ́ mi ò dá mi ń jẹ ẹ̀wẹ́ lómi sí bí wàá sí mi bá ran adájọ́ yóò bẹ̀rù ọlọ́run bá ń bẹ̀ wá ṣe báyìí ẹ̀wẹ́ lómi sí torí pé kò ní pẹ́ tẹ́ fi gbọ́ pé wọ́n tún ti lé wọn kó ń wọ́n sì lè wá dádà parọ́ mẹ́nìyàn wá sí tó àmọ́ ṣe lọ́ngbà mí náà wọ́n lè mọ́jọ ní ìmọ̀ nítorí wípé ayé borí ọpọlọ wọn àti làákàyè wọn àti orí wọn ju àlìkìyàmọ̀ lọ gbogbo gbàlá àwọn èèyàn bẹ́yẹn wọ́n tẹ̀ máa ń wà wọ́n dá àwọn èèyàn máa ń gbé sàárè wá wọ́n lè gbókù wá wọ́n lè gbé sàárè wá wọ́n lè gbé ní orí Facebook pẹ̀tọ̀ ibi tí ó pín sí náà nù ibi tí ó pín sí náà nù láì gbé wá rárá tani ọmọ kọjá lórí tẹ́ tani ògbọ́ tani ọ̀rọ̀ omi jí ẹkún tani ògbọ́gbé ẹkún tani ọ̀rọ̀ accident tani ọ̀rẹ́ announcement àwọn èèyàn ti ń fayé lẹ̀ láì tí ìgbésàrí wa àbókù wa وعلم الله تعالى وعلم الله تعالى محيط بجميع ذلك gbogbo ń tàwà láàrín ṣe àti ń tàn sọ ìmọ̀ ọlọ́run ọkùnrinká rẹ̀ ìmọ̀ ọlọ́run wá débi òrùngbà ọkàn wa bí ìbá ṣe pé ọlọ́run bá sọ̀rọ̀ àwọn tààlà ó jẹ́ ká mọ̀ látẹnu ànábì sallallahu sàmójúkò fún ibi èrò ọkàn inna Allah tajawaza li yani ummati ma waswasat bihi anfusuhum ma lam ta'mal wa takallam wọ́n kà mọ̀ kọ́lá sallallahu ta'ala sallam ọlọ́run bá mi sàmójúkú òfin àmójúkú òfin mi nípa àwọn ìlú mọ̀ mi ìtọ́kàn wọn rò wọn ò sì sọ ámbèlè pé wọn ò ṣe é ìrìn náà tó wá ní kọ́má kò ṣe é nítorí ọlọ́run ni o kì í ṣe pé o ó ti lọ lúgọ síbi tí ó ti dáná kó tó di pọ́n pàtró débẹ̀ pé àwọn ilé ìròyìn kí òrìṣẹ́ sí mọ́ kò bá dìsì yẹn lọ kò sọ kò ṣe nítorí tọlọ́run ni o torí ọjọ́ gbé dàríkì àmẹ́ nígbà tí ó ti sọ mọ́ yẹn tí ó sì ṣe mọ́ torí tọlọ́run torí àlìkì àmẹ́ ọlọ́run ti sàmójúkò fún kìí sẹ́ńtà gàràdá tí mo pé tí ò bá possible lónìí yóò possible lọ́la àbí next week òun sì wà lórí ọ̀ràn ọlọ́run bá tó wá mọ̀ wọ́n dédé èrò ọkàn ni wà ní mọ́sẹ́ tàà sí fáyé àti tàà sí fálìkì àmì ìlófà tó jẹ́ pé lébi ìnáwó ẹ̀rùn 15 naira ládà rẹ̀ pọ̀ ju 5 million lọ níbi contribution fi sẹ̀bí lè lá because 5 million So, yé 5 million out of 500 million ẹkùnkùn mẹ́rin tó kù tàbá ní ká sí but 100 naira divided by 2 lẹ́ni ẹ filẹ̀ kọ́ wá jẹ́ pé lílá torí ọjọ́ gbọ́dọ̀ kìíyàmọ̀ kí n lè bọ́ lọ́rùn nírọ̀rùn àwọn méjèèjì fi sẹ́yẹn láyé tẹnìkan ló pọ̀jù lọ́jọ́ àlùkìíyàmọ̀ ti ta ló pọ̀jù láyé ní tẹnìyàn filẹ̀ ló pọ̀jù táwọn èèyàn rí òun gan ló jẹ́ labá fi parí mọ́sálásí kíákíá látún kọ́ skul sí jazakallahu khairan but oní fifty naira yẹn ló pọ̀ jù ní ratio tẹ́nìkan ní tọ́lọ́run fún un ó mì pé tóun bá ní fifty million lọ́wọ́ bí ó ṣe gbé twenty five million lẹ́nà nù táwọn kan dẹ̀ ti ṣe bẹ́ẹ̀ rí láyé pé mo gbé gbogbo ẹ̀ lẹ̀ mo dá sí méjì wọ́n ṣe bẹ́ẹ̀ mọ́kà wọ́n ṣe bẹ́ẹ̀ ní Mọ̀dínà nígbà táwọn sọ́rọ̀ dé sòkè sọ̀rọ̀ eh, èrò èrò agbárí nìkan lásán ń tó wà practicable bákan náà Allahu Akbar àfi yawmil qiyamati yuhdaru lil'abdi kitabahu bima fihi min khairin aw sharr wọ́n wà gbé àkọsílẹ̀ ọmọ èèyàn fún ọjọ́ ìgbẹ̀rẹ̀ kìíyàmù nínú ayé àmì iqra kitabak read your book iṣẹ́ tó ṣe láyé ìwọ náà ni wọ́n bá ti ń ka ìwọ náà kọ́ ọmọ testify pé bẹ́ẹ̀ ni ìwọ náà ni kọ́ ọmọ sọ yes or no ìwọ náà ni fúnra rẹ̀ kafa bi nafsika la yawma alayka shahida faman ya'mal mithqala dharratin khayran yara ẹni tó bá ṣiṣẹ́ kan tó jẹ́ olóore tó mọ bí kòkòrò tá a lè fojú rí àbó kéré jọjọ yàrá yújìsà ومن يعمل مثقال ذرة شرا يره بين العبور مثقال ذرة bí ọmọ náà gún àbí kòkòrò tí ó tó bẹ̀ yàrọ̀ yóò rí wọ́n sì kọ́ ọlẹ̀ nínú ọlọ́run bá wa ọba alá kò sí àkọọ́lẹ̀ kan tó lè dàbí tọlọ́run mọ́ torí ẹ̀ lọ́lọ́run fi máa ń tẹ́ níwá pẹ̀lú àkọsílẹ̀ àkọsílẹ̀ tayé ẹ máa wo àkọsílẹ̀ ti ọmọ ọmọ ádámà dé five years ago wọ́n lè gbé ibi kọ sí jáde lónìí five years ago one years ago wọ́n lè gbé ibi kọ sí jáde lónìí tán bá wọ́n lè lónìí síbẹ̀síbẹ̀ náà àkọsílẹ̀ ọmọ perfect ọlọ́run ròyìn àkọsílẹ̀ rẹ̀ wàhálà yà sí kò síbi tẹ́ fẹ́ gbégbà ẹ bá àkọsílẹ̀ ọlọ́run àlọ́dọ̀ lọ tọmọ èèyàn bọ́mọ èèyàn ṣe pàfẹ́tì tó yìí wọ́n lè dismiss ẹ̀ olúfa kan máa sún léṣẹ́ olúfa kan máa pààyàn táwọn mọ̀ pé ibikíbi tí information bá lè wà wọ́n lè pààyàn wọ́n lè súnlé wọ́n lè ṣe oríṣiríṣi ìbàjẹ́ wọ́n lè ṣe kí information fi lè mọ̀ sí mọ́ sí circulation. kò rí bẹ́ẹ̀ lọ́dọ̀ ọlọ́run fi kitabin la yadillu rabbi wala yansa ọlọ́run bá mi ò ní gbàgbé ọba tí ò ní kú bákan náà ọ̀tẹ́ṣádù aléhìn alìmọ̀láìkàtù kọ̀rọ̀ àwọn mọ̀láìkà wọn àwọn jẹ́ ìṣẹ́tọ́ ala ọ̀dọ́ àríyá ibi tí yàn ti ṣiṣẹ́ ayé àbítàlù kìámà yóò tún wá jẹ́rìí bí wọ́n sì sì wádìí òkú tán bá ńlẹ̀ tó wọ́n rẹ̀ tó pa tí ó gbẹ̀nú fi dákẹ́ lórí ẹ̀ ó parí àbí parí tó níròyìn oníròyìn wà nǹkan míì sọ tíjọba náà fi dákẹ́ pẹ́tọ̀ ìyẹn lọ nìyẹn ẹgbà fọ́lọ̀ bẹ̀tì ní ọ̀dọ̀ ọlọ́run bá lọ́jọ́ gẹ̀lẹ̀ ilẹ̀ yẹn dá sport yóò àwọn sọ̀rọ̀ èyí tí ò sí lọ́wọ́ àmàdámà mọ́ kí lọ́lọ́ sọ inú sọ́tù sọ́sọ́lá ìyàwó mọ̀ ìdì lọ́jọ́ alìkìyàmọ̀ yẹn tó hadithu akhbaro ha ìtòsẹ̀lẹ̀ ẹ̀bẹ̀ yóò sọ ilẹ̀ lókù tí ó sọ̀rọ̀ yẹn ọmọ aráyé orí díẹ̀ mọ̀ sẹ́rọ òsìsí yẹn lèyàn oníbẹ̀rù àwọn tí wọ́n ń wádìí wọn gan ọkàn wọn ti balẹ̀ pé wọ́n ti náwó ara wọn sókè okay àwọn tí wà successful wọ́n ti congratulate wọ́n ti ra ọtí wọ́n ti wẹ̀ bí a nà rọ́bákà áwọ̀ aláhà Allahu akbar qara Rasulullah sallallahu alaihi wasallam hadhihi al-aya òjísí ọlọ́ọ̀bá ka áyà yìí yawma idhin tuhadithu akhbaraha musaatu zalizala paul òdísọ ọlọ́run ní atadiruna ma akhbaraha ma akhbaraha sí ẹmọ information rẹ̀ tọ́lọ̀ sọ pé yóò mọ̀ sọ òdísọ ọlọ́run bí àwọn sàábé léèrè qalu Allahu rasulu a'lam wọn lọ́wọ́ bàtò òdísẹ rẹ̀ ló mọ̀ qala fa inna akhbaraha information rẹ̀ làbárè rẹ̀ an tashada ala kulli abdin wa ama òun náà ni kó jẹ́rìí lórí ọkùnrin àtobìnrin pátá bima amila ala dhariha pẹ̀lú nǹkan tó ṣe lórí ẹ̀ pẹ̀lú nǹkan tó mọ̀ yẹ̀yẹ̀ ṣe lórí ẹ̀ antakula amila kada wa kada yawma kada wa kada fahadihi akhbaruha lọ́jọ́ báyìí lágbàjá ṣe báyìí lórí mi ó dán nǹkan báyìí wò lórí ìlú àkọ́bárò ẹ̀ tafsiru tánu Rasulullah direct kí ni jẹ́ bandit láàárọ̀ ẹ̀ program tó ń ṣe tó ń pe ọ̀kan náà ọmọ ìyàwó àbáyísà sí nǹkan ẹ̀kọ́yà náà gbọ́ díẹ̀ ń bẹ̀ Barrister ń sọ̀rọ̀ kan ní pé kí wọ́n pe àwọn eh, ọmọ ogun orí àwọn àwùjọ àgbáyé láti wá ṣàánú nàìjíríà pé pa nàìjíríà ò ká mọ́ mo kàn ń mo ń ṣe nǹkan kan lọ́wọ́ kì í sí pé òun kalẹ̀ ń gbọ́ program yẹn but mo ń gbọ́ níbi tí mo jókòó sí wọ́n fọkàn mi rò wípé kì pé ipa nàìjíríà ò ní tí ń ṣẹlẹ̀ yẹn mọ́ because of one or two things àkọ́kọ́ ni wípé àjọ àgbáyé ò mọ ìlú yìí tó wà Eh, bóòlù sí wánú òwò ẹ̀nà ara wa náà sàwọn mo gbàgbé ń sọ pé oníkíní eh, kan adẹ́rọ́ bí ṣe àábìhá yorùbá náà mọ́ sọ ẹni tá a bí síbì kan olómọ̀ pa wúlẹ̀wúlẹ̀ ẹni tá a bí sí ibẹ̀ àti ẹran àti gbogbo bó ṣe ń àwọn bí jáde bẹ́ẹ̀ dìde pé ẹ dá wa dáhùn làwọn abilẹ̀jẹ́ bá tún sún síbò míì nígbà tí wọ́n mọ̀ lú wọn lóòótọ́ wọ́n mọ gbogbo kọ̀rọ̀kọ́ndú àwọn tí ò ní wépọ̀n tó tó ti oníjọba ní sọ́jà àti ọlọ́pàá pé ẹ dá wa dá kúnmọ̀ ẹ tatakùkù ìbọn ẹ fi wálẹ̀ ẹ we flush them out láwọn ìlú mi lọ́dọ̀ wa mi ó kí ló kí láti ìbádé bíi pé àjọ àgbáyé wọ ipa wò káwọn ọ̀daràn torílẹ̀-èdè sì ń jó orílẹ̀-èdè bí ẹ bá sojú orílẹ̀-èdè ọ̀daràn gan tí ń gbógun tíyàn tí ń pààyàn àbí tí ń fi apá nílẹ̀ tí fọ́ ọ̀ràn lórí either of the two if not the two at the same time tí ìbá ṣe páwọn náà rìdíùsì wa náà ni wọn là ń tú láàsì àwọn ni wọn fọwọ́ ra àwọn tí ń jẹ gàba lórí wa lọ́nà àbòsí lórí kò téèkì wọn ní months torí lọ barista sọ débi wípé láti yọ ọdún yìí dáyọ iye ọdún tí kìíní ẹ̀ ti gbogbo sóye ọ̀nà kanú méjèèjì náà ni àwọn tó wà níjọba ní kí wá pawó àwọn náà náà ń fi sójà tó rẹ́dí àti jà lóòótọ́ fórílẹ̀-èdè pawó pé ẹjọ́ lọ kú dànù káwà gbowó tiwa nọmba tù àwọn ni wọ́n ń fọwọ́ ra àwọn òbílẹ̀ jẹ́ lórí as far as Nigeria is concerned or government is concerned pẹ̀lú agbára tọ́lọ́mọ fún àwọn tí bá máa ń ṣèjọba lẹ́yìn tọ́lọ́run wa subhanahu wa ta'ala tó bá jẹ́ kí wọ́n fẹ́ sí ìjọba lóòótọ́ àwọn tí wọ́n fẹ́ ké sí pé ẹ wá gbà wọn bá burú ju bí lọ tí bá yẹ kí wọ́n fọwọ́ ra àwọn òbílẹ̀ jẹ́ ìlú wọn lórí wọ̀lá ìlú wọn bá burú ju bí lọ àwọn wọ́n lo wọ́n lo ti Ìgbò àti Haúsá àti Yorùbá ń da gbogbo ẹ̀pọ̀ tọ̀kan nù wa tó lò lábòsí wọ́n á da gbogbo ẹ̀pọ̀ wọ́n fi rú àwọn tó ń lójú ẹ̀ gbọ́ ẹ máa yanjú ara yín bákan náà àgbàwá àdéhìí mi tó wá látọ̀rọ̀ Imam Ahmad wa Tirmidhi wa Nasa'i wà máa ṣàhádàtì màláìkàtì pẹ̀lú ẹ̀rí tán màláìkà ó jẹ́ wà ṣàhádàtì àrùdì àtẹ̀rí tílẹ̀ ó jẹ́ alábìnì adam lórí ọmọ adama yẹ́ṣàdù àlẹ́ ìsàmùhù wà básọ̀rùhù wà jílìdùhù wà àádọ́ù bẹ́ẹ̀ náà ni etí ẹ̀ ó jẹ́rìí lé lórí ojú rẹ̀ ó jẹ́rìí lé lórí awọ ara rẹ̀ ó jẹ́rìí lé lórí oríkèríkè ara rẹ̀ ó jẹ́rìí lé lórí qala ta'ala yàwó ma yóò ṣàrò àdá Allah ọjọ́ tá a kó àwọn ọ̀tọ̀ náà bá tá a kó wọn jọ ìlànà sínú náà fàhún yóò zàún hátà ìdá já ìdá ma já úhà nígbà tán bá wọnú náà tán ṣẹ́yìdà aléhìm sàmùhùn wà ábùsọ̀rùhùn etí wọn wà máa sọ tiẹ̀ àwọ̀ ara wọn máa sọ tí ẹ̀ bima kanu ya'malun pẹ̀lú iṣẹ́ tí wọ́n ṣe pé sí bí wọn náà wòran jọ yẹn ṣé bó fi mí wòran ṣé bó fi mí wòran òkúwò ṣé bó tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ ibi tí wọ́n ti ń sọ ọ̀bàjẹ́ yẹn ṣé bó ọ̀rẹ́ yọ mìmì tínú rẹ̀ ń dùn sí i etí ó mọ̀ sọ̀rọ̀ yẹn mo ń sọ wọ́n bá ṣe kankan ní inú oṣù nǹkan méjì tí ẹni wọ́n ṣe dé wọ́n sì ṣe ayé òkú ní abúlé mi máa ń sọ fún ọmọ ìyá mi tí mi tẹ̀lé olóyè náà lọmọ ìyá mi mo ní ìní kópa mi méjèèjì o ìní kópa mi méjèèjì o gbogbo ọ̀tí àbá máa ṣe development míì tó yẹ kó kàn mí náà ẹ má sì jẹ́ kí tí mi ò dì sí o ọjọ́ kejì tí mo ń sọ̀rọ̀ yẹn mo bá tún rí pósítà onífújì ńlá kan tánpè lóṣùpá lára nǹkan tà èmi ò tiẹ̀ wọ́n á dúró mo wá ń kà ṣé ẹni tánpè lóṣùpá náà pọ́ mo ráwọ̀ rẹ̀ mo wá kà mo rá rí pé mo ń sọ fẹ́ nìkan ní àná mo ní èmi ò gbọ́ pé àfáà ńlá kan wọ̀ ló wà rí bó ṣe kéré tó yọ abúlé wa yìí pé wọ́n bá àwọn kan wá sí ìnáwó wà gbàtẹ̀rù pé ẹwà ẹ̀wọ́ káàfáà lára bá sọ̀rọ̀ ọlọ́run mo sì wo oyin tí àwọn olórin máa gbà kan tó wọdún ìlú kan a sì ń wówó tá a fi dìvẹ́lọ́pù mo wá ń sọ fún ọmọ ìyá mi wípé ibi tèmi tí wọ́n máa ń ṣe dé tèmi ti rí alálẹ̀ wọn máa fi tọrọ ó lè ní bí wọ́n ti máa ń pè ń bò míì alálẹ̀ yóò jó gbè wá o alálẹ̀ yóò ṣe báyìí o alálẹ̀ mo ní alálẹ̀ yẹn àwọn tí wọ́n kọ́kọ́ pilẹ̀ bí ni àbí bẹ́ẹ̀ kọ́ àwọn ni ó jó gbè wá ní jẹ́ pẹ̀lú ìtòrò àwọn ni ó sì làwọn abẹ́ aburú mo ní ọlọ́run sì fẹ́ kí a máa jókòó síbi tí wọ́n bá ti máa ń sọ bẹ́ẹ̀ àbí tó bá jọ bẹ́ẹ̀ èmi ò mọ̀ bẹ́ẹ̀ lọ́run tèmi òun náà ara ẹ̀ náà là ń gbọ́ yìí because yẹn bá ń rántí àlìkìyà mọ̀ yóò mọ̀ rántí tó rọ̀ mọ́ èyàn mọ̀ ọ̀pẹ́ ní tí wọ́n fẹ́ ṣe yìí kò sí gbígbólóhùn alálẹ̀ òfin ní jáde àwọn ọ̀sùn kọ́ náà wọ́n alẹ́ sí láti Amẹ́ríkà bí wọ́n jẹ ìmáàmù Òṣogbo lápèjúwe níbi tí wọ́n ti ń ṣe Ọ̀ṣun Òṣogbo gangan either of the two nínú kó jẹ́ pé kí wọ́n mọ̀ sọ mí lẹ́nu àwa ní bá wọn dá sọ́rọ̀ ọ̀sọ̀ òṣogbo àbí kọ́ mọ̀ jẹ̀lì mọ́mù mọ́ àfẹ́ntí ẹ̀ bá rántí àlìkíyàmọ̀ ọlẹ̀ mọ́ tí ìdélé tó bá kó omi ọ̀sán òṣogbo kọ́lọ̀n terminate life ẹ̀ kódà bọ́ wá délé náà ó ń bíkọ́ iná là ń sọ ìkankan sì ń bẹ tó yẹ kí rí ọba sì fẹ́ràn mi ìkankan ń bẹ tí ó jẹ́ àǹfààní kan tèmi náà lè rí tó yẹ kí rí wọn fún àmọ́ ṣé èèyàn àdọ́ràn pé ẹ̀rákùn kí ní mo fẹ́ kẹ́ bá yẹ wo kí mọ́ ti kọ́ kí wọn pé ẹkú múra ti dé àti ti òkú mi ìfẹ́ mo á sọ àbúrọ́dà ah, mi wá ní ọ̀dà kò burú eh, wẹ́ eh, but àwọn náà gbọ́ yé síbi tó ń gbọ́ yé sí mo ní ṣùgbọ́n tó wá kèmí àti kábíyèsí o ìmọ̀ mi wà sí gbé kalẹ̀ gangan tí wọ́n fi mọ̀ because tí èèyàn bá gbé kalẹ̀ omi ò tó dé mo sọ pé ọ̀rọ̀ ló tún délẹ̀ torí níbi ìpèpè sójú ọ̀nà ọlọ́run ìkankan bẹ tọ́lọ́mọ fi ròyìn àwọn ẹni ẹ̀ ó ní àlìjúrà tó wà lálẹ́ hàkọ́ ẹ láyà láti sòdodo ara ànábì láti jogún ẹ̀ sallallahu ta'ala sallam ẹ̀sọ́ nìkan tí ń bẹ pàlá ànábì ìjọ tó bẹ̀rẹ̀ la ní gbòrò mọ́ka pé kúúlú pe pé ń yọ ọsọ mọ́ dáwà síríyà silent dáwà ló lọ fún sub like bíi years nígbà tó tó ń pa àwọn èèyàn tí ń ṣe islam lẹ́yìn ànábì sallallahu ta'ala sallam ni mẹ́tọ́dù yẹn bẹ̀rẹ̀ pọ̀lú sí ọlọ́run gangan fúnra ara rẹ̀ nígbà tó bẹ̀rẹ̀ ó ń lọ ní bàtàhà ní orílẹ̀ mẹ́kà ni wọ́n ń pè bẹ́ẹ̀ tí ń sọ káàkiri pé kúlù la ilaha illallah tó fún ìhú kẹ́ lè jèrè kálùkà máa yóò lò dá kó lè sun wọn ẹ sọ wípé la ilaha illallah wọ́n sì mọ̀ tó mẹ́ wọ́n mọ̀ tó mẹ́ ju bí ọ̀pọ̀lọpọ̀ ẹni tó lòun sí islam lónìí ò ṣe mọ̀túnmẹ̀ kèpèrí mẹ́kà tó gbọ́ for the first time ó mọ̀túnmẹ̀ ju ọ̀pọ̀lọpọ̀ ẹni tí sí islam lónìí lọ ìyẹn ló mú wọn react negatively against òjíṣẹ́ ọlọ́run bá sallallahu ta'ala sallam pé what ẹ̀gbọ́n tí ń sọ lẹ́nu ni ìyẹn sì sọ pé ó ti ń bú láta ó ti ń bú ùzà ó ti ń bú hùbálù nígbà tí ń sọ pé ẹnìkan ṣoṣo lókù táwọn pé àgbọ̀dọ̀ pé owó ọlọ́run he consider them irrelevant ó ti yẹ pẹ̀lú àwọn òsà wà láì tí ìmọ̀ bú òsà wọn lábíjú àbábomú àbábimú ni wọ́n ti ń sọ bẹ́ẹ̀ nígbà tí wọ́n gbọ́ láìláìláìláì nìkan ẹ wá wo ibi tí ọ̀pọ̀lọpọ̀ àwa lè mọ́mú ta bára wa lónìí sí dandan ni in tó jẹ́ dandan ni ẹsẹ̀ ìwọ̀ ọmọ ọ̀kọ̀lọ́kùn jínà alẹ́sà ìlàlẹ̀ àbùdó kìí ṣe dandan ni kájòyè ó ní tí yóò bá rí tán bá débi wípé ilé sanmi dùjòyè lọ ẹ lọ wádìí ẹ̀ dáadáa irresponsibility yìí ò ní lè decide ọ̀n bẹnu tí ọ̀bọ̀ sọ fún yín pé kí lẹ dákun rí tásà rẹ fi wáyé náà pé ilé sanmi dùjòyè lọ táàkì tẹ́ nílé bíà ojúṣe tẹ́ ẹ̀ ní lè ṣe tí wọ́n sì bí lárúkì àmọ̀ ń ló dórí àwọn tí ń joyè tí ń jòsè tí ń joyè òṣèlú àtàrẹ lórílẹ̀-èdè táwa yìí five years six years eight years àbí more than that tí wọ́n fi rojọ́ ọbẹ̀ ṣe ṣe àti èèyàn tó ṣòfò tí ó sì yẹ kẹ́nìkan ṣòfò iye ẹ̀mí tó ṣòfò tí ó sì yẹ kéèyàn kan ṣòfò yàtọ̀ sí ọlọ́run bá gbẹ̀mí ẹ̀ tásìkò ẹ̀ tó bẹ̀tí iye ẹ̀mí tó ṣòfò pẹ̀lú negligence gbà tó mọ̀ pé ó lè ṣeéṣe dandan ni sinmi ló jẹ́ dandan kìí ṣe so lórí àbí dípò mú torí eh, ta ni wọ́n pariwo tẹ́ni bá lọ tán ní ìsìnyẹn tó bá bọ́bẹ̀ wọ́n tó wọ́n pariwo gbígbà kó gangan ló gbàdà lọ́wọ́ nínú igbó gbígbà kó gangan ló gbébọn wọnú igbó tí yíyàn àbọ́ ló gbóyẹ̀ pamọ́ tí ń ransom òní wọ́n pariwo tí ó fi kó mẹ́ ìjọ́ kejì tó bá bọ́lẹ̀ bá ìtẹ́nìkan bọ́ bẹ́ẹ̀ onítọ̀ ti bẹ̀rẹ̀ tẹ̀ wọ́n lè mọ wọn rí fáà sí pé ní tí lágbájá dá lẹ́nu òun tẹ́ni náà kọ̀ọ̀kan mọ́ sọnù gbogbo tí ẹ̀sìn wá ń wuyè ní kí mo dálẹ̀ ò lágbájá ló dálẹ̀ ò orí rẹ̀ ó ti bẹ̀rẹ̀ o wọ́n ní mo wá bẹ̀rẹ̀ lórí ẹ̀ náà ìwọ náà sì tẹ́ tọ́ bá ṣe sì tẹ́ tọ́ ṣe kárí ọ nínú ìwé orílẹ̀-èdè wa ìdájú ó dájú bí ò bá dájú developed countries lọ ó sì dàbí rẹ̀ nínú ìwé ni o mo kọjá lọ́rọ̀ kan ní Kwara State ní òní ni bóyá èrò ni àbí dẹ́fà mi ọ̀rẹ́ tí nínú sọ pé ẹ̀rí olú ọ̀nà tí wọ́n ti gbowó ẹ̀ lọ́wọ́ federal government ọ̀nà náà la wà tí ẹnìyẹn ti sọ̀rọ̀ pé àwọn ti parí ẹ̀ ẹ̀kọ́ wá fún wa wọ́n á ṣe dé lájọ̀ ọ̀nà nínú ìwé gbogbo òlú tó dáa láyé bẹ́ẹ̀ náà Nàìjíríà sì dáa nínú ìwé wọ́n yẹ kí wọ́n ti mọ̀ lórí ibú ó jọra wọn ní o bí ò bá sí náà sọ ó jọ gàtẹ́ kò jọ gàtẹ́ nípa alábẹ̀rẹ̀ alìkìyàmù torí kẹ́nìkan ò ní gba kò yẹn kó mọ̀ rántí alìkìyàmù kó mọ̀ fi bẹ̀ẹ́lẹ̀ tí ò bá ní ṣeéṣe mo fi ọlọ́run bá búra ẹnìkan ní mọ̀ rántí alìkìyàmù àti tó rọ̀ mọ́ kó mọ̀ fi bẹ̀yẹn lẹ̀ tàbí kó ṣe pẹ̀lú gbogbo tó bá gbà torí ọ̀rọ̀ alìkìyàmù tayọ pé àwọn sọ pálùkìyàmù ń bọ̀ ó tayọ bẹ́ẹ̀ kó sọ àṣúra yẹ pé kò ní sí nǹkan míì lẹ́yìn ẹ̀jú bẹ́ẹ̀ náà lọ àwọn àwọn àwọn ipò táwọn yẹn wá ń dì mú tó jẹ́ tayé ní wọ́n bá láròjìnlẹ̀ lórí ẹ̀mí ni mo sì sọ̀rọ̀ ẹ̀ débẹ̀ yìí pé ìlú ìdájúlú àgbáyé mi ìrọ̀rùn nínú ìwé ó yẹ kó ti sún wọn débi wípé ìtànṣe yóò mọ̀ bá làákà ìmú àwa tá a ṣẹ̀rẹ̀ fẹ́ ṣòṣèlú sí ká tún máa sọ pé ẹ fọkàn balẹ̀ ẹ romi mu ẹ fọkàn balẹ̀ á ṣe ná tí wọ́n ti ń sọ láti first republic tí wọ́n dẹ̀ ń bọ́jẹ̀tì fún ẹ dákun só bá làákà ìmú ká tún wá sọ fún káwa náà tún jáde sí ká tún máa sọ pé á ṣe náà nọmba two bọ́jẹ̀tì tó wá fún nǹkan kọ̀ọ̀kan tó wá fún nǹkan kọ̀ọ̀kan tó wá fún health tó wá fún power tó wá fún education tó wá fún security owó tí wọ́n bù fún nǹkan kọ̀ọ̀kan yẹn ó cover ẹ̀ láì gbàwó lọ́wọ́ ministry mi. bọ̀tùnbọ̀ ṣe ń bù fún ibi tí wọ́n máa ná sí yẹn àwọn tí ó lọ àpò wọn ti mọ̀ra wọn. àwọn ìyẹn ni wọ́n sì bí lọ́jọ́ gbìdọ̀ àkìyàmà látòrí olórí délẹ̀ kúlùkún mas'ulun wà kúlùkún mas'ulun wà kúlùkún ra'in wà for power <coughs> wọ́n dẹ̀ ya owó sí power owó pé iná ma stable sóyé ọwọ́ ajẹ́ lápèjúwe eighty billion bóyá náírà àbí dọ́là ẹjá sọ pé náírà torí wọ́n ti ń wo approximately èlò ló lè ka oṣù ajé mínísítà gbà tó wá di pé ẹ̀mọ̀ tọ̀bẹ bọwọ́ yẹn tówó yẹn ò ní lọ síbi because mínísítà ni ẹni tí wọ́n kọ́kọ́ bí abẹ́ni tó fi síbẹ̀ tó náà bá ní ti gbà bẹ́ẹ̀ mùsùlùmí òdodo tó rántí graveyard tó jẹ́ ìbẹ̀rẹ̀ àjò alìkìyàmà yóò rí sáà ìyẹn àbí kí ó sọ pé rárá o ìgbà tá à ń discuss owó owó iná electricity la pè é a sọ pé àjọ bí ọ̀rọ̀ ọlọ́pàá tí mo sọ tán sí ọlọ́pàá junior officer tó ẹsẹ̀ ń dọ̀gá bọ̀ tí ó sọ̀gá pápátá tán fi 8 million lọ pé ẹ sọ pé ẹ̀mọ̀ nǹkan kan pa kéèsì yẹn mọ́ tí ó sì gbà 8 million ṣé 8 million mọ́ sọmọdé owó then tó bá wá dé stage yẹn put your pen on paper èmi ò ṣe mọ́ o ìlú tí ẹ wá ṣe ìlú Islam ìbànú tí wọ́n ń ṣe irú ẹ̀ western world tí èsè ìlú islam ibẹ̀ náà ti wá máa ń ṣerú ẹ̀ ìlú tàwa gbẹ̀sìn kárí bí wọ́n sì wáá jọ dáwọ́ jọ bàjẹ́ kanlẹ̀ wọ́n sì sọ́dà horo ààrẹ yìí náà ni ní tẹ̀ náà alákọ̀ọ́kọ́ tí mo confam ẹ̀ nínú pépà tó ní Nigeria is broke àmọ́ ní kíní jẹ́ bẹ́ẹ̀ rubbish lélẹ̀ wọ́n pinwó wa mọ́ wà bí Nigeria is broke abẹ́mọ̀túnmọ̀ Nigeria is broke ni òyìnbó ló mọ̀ sọ. So kò sówó lọ́wọ́ Nàìjíríà ṣé owó àpò àbí resources ṣé amokun mẹ́kọ̀ọ́ ni wá ni ibi tó ti ń wá àbí cash méjèèjì wọ́n dẹ̀ ti pín ẹ mọ̀ jù mí lọ resources ẹ̀ wọ́n ti pín ẹ̀ ń fa àpò àwọn ẹ̀kan ń fa àpò àbí bẹ́ẹ̀ kọ́ ni nígbà tí ó tún sẹ́kù ta tún pa káàsì sọ́wọ́ àwọn kan tún pín ẹ wá ní ààrẹ òdìdí ààrẹ wá sọ pé Nàìjíríà is broke ó sì tún dùn lẹ́nu ẹ̀ wọ́n tún bá gbé olóòyìn tó bá gbé kò sọ pé rárá tí mo wí bọ̀wọ̀n ẹ̀mọye ẹ̀mọye bó wá jí pé náírà ní kákan bá tẹ̀sí dọ́là ẹ̀mọye tí ó jẹ́ ní àgbáyé iye tí wọ́n àkó Nàìjíríà lójúmọ́ based on mineral resources ìlú olólè ma ń wà kó Nàìjíríà ní túnmọ̀ but ìṣirò ọjọ́ ìgbẹ́dà kìámà ní ó jẹ́ ká dúró dédé tí ẹ̀bá rántí ọjọ́ yẹn gbogbo èèyàn tó jẹ́ pé kò lè sí kó kùdìẹ̀kùdìẹ̀ ó mọ́ kú o ṣùgbọ́n torí pàdé sọ̀lọ́lọ́ta sọ́lá onímọ̀ nókùsàlì ìsáàbà halak ẹni tá a bá probe yóò parun tí bá sàmójúkú ọlọ́run nípa àlámọ̀rí ẹ̀sìn nípa àlámọ̀rí bá ṣe gbáyé ìyẹn ni ó jẹ́ pé nínú sọ́tún mẹ́jì eh, ọlọ́run ròyìn àwọn ẹni rẹ pé alladina yajtanibuna kabairal ithmi wal fawahisha illa al-lamam àwọn ẹni rẹ lọ́sìn ròyìn bẹ̀rẹ̀ kí wọ́n máa jìnnà sí ìyá ẹ̀ṣẹ̀ àtàwọn ìbàjẹ́ lórílẹ̀ illa al-lamam àfi kùdẹ̀kùdẹ̀ tọ́rọ mẹ́yàn lè mọ́tán kìí ṣe irú kàbìtì kàbìtì kàbìtì tí ń ṣẹlẹ̀ yìí máa pààyàn nípa orí ibú ayé àtàlìkíyàmà ẹ máa wá gbọ́ wọ́kọ́ ló wọ́n máa wá sọ fún àwọn oríkèé ara wọn lèjò lóòdìhìm wọ́n máa sọ fáwọ̀ ara wọn lima shahidtum alayna èsì tẹ́yìn náà tún dá sí ẹ ọmọ ẹ wòye ìdájọ́ ma ọmọ adama níjọ́ ọgbẹ́dà kìíyà rẹ̀ rọ̀kíìrù àtàtì wọn bẹ́ẹ̀bẹ́ lọ́wọ́ ọ̀tún ọ̀tọ́ lọ́wọ́ rahman wọn bẹ́ẹ̀bẹ́ fìlìmọ́lá ilẹ̀ àálá lókè ara náà bẹ́ẹ̀bẹ́ ilẹ̀ tá a wà lórí ẹ̀ náà ni ọlọ́run ti kálọ̀ ọmọ dájú pé ilẹ̀ ó máa jẹ́rìí ilẹ̀ ó máa jẹ́rìí pé ó ṣe báyìí lórí mi lọ́jọ́ báyìí bẹ́ẹ̀ náà ni gbogbo ibi tí wọ́n ti ṣiṣẹ́ ẹni lórí ilẹ̀ ibi tí wọ́n ti ṣe sùjúd ọ̀ràn àyàn yóò jẹ́rìí ibi tí wọ́n ti ṣe sùjúd náfìlà yóò jẹ́rìí bẹ́ẹ̀ ni gbogbo àwọn àyè aburú tó àwọn èèyàn ti ṣe lórí ilẹ̀ àwọn ẹlẹ́rìí ti pọ̀ wàláì ó kọjá tí wọ́n kó wá sí ilé ẹjọ́ nípa àlámọ̀rí òṣèlú nítorí kí ọlá lè bọ́ sáwọn kan lọ́wọ́ kó kó lọ́wọ́ àwọn kan ẹlẹ́rìí tó ń dàbò ọmọ ádámọ̀ ẹlẹ́rìí òdòdó ni kò sẹ́lẹ́rìí èké ń bẹ̀ ọwọ́ àṣẹwà débi kí ara tèmi àtẹ̀yìn gbé kiri ọlọ́mọ wàkọ́ọ́lò lè jùlúdì wọ́n sọ ara wọn lè máa ṣẹ́ yìí na alẹ́ ìná èsì tẹ́yìn náà tún sọ pé àṣídá èsì tẹ́yìn náà ara sọ láti àyà 1923 àwọn oríkì ara wọn sọ wípé à ń tọ́kọ náà ọlọ́run wa lóníká sọ̀rọ̀ ọba tó pé àrùn tọ́kọ kò láṣẹ yìí tí máa fọ̀rọ̀ sí gbogbo nǹkan lẹ́nu gbogbo tó bá fẹ́ kó sọ̀rọ̀ yóò máa sọ̀rọ̀ ni tí ó sì máa gbọ́ plélè abẹ́ ẹ̀rí bẹ́ẹ̀ ti ẹ̀rí rẹ̀ rí ọ̀rọ̀ táwọn dábàá ń sọ lóríwájú àdàbí Suleiman alayhisalam ọba tí fọ̀rọ̀ sí gbogbo tó bá fẹ́ kó sọ̀rọ̀ lẹ́nu òkúta lè sọ̀rọ̀ igi lè sọ kọ́lámù tí mo fi ń kọ̀wé lè sọ tásì mọ́ gbọ́ yé báyìí àkànnídẹ lẹ́bọ ni tí ó rí ẹ̀bá tẹ̀lẹ́ nìkan wọn ẹgbẹ́ gbọ́dọ̀ ní àkùkọ kan ìsọ pé láìláyé lọ tó bá sì kọ́ lóòótọ́ ẹ̀rì pé a ah, nílé èso wọn àkùkọ o láìláyé lọ gẹ̀gẹ̀ lélẹ̀ mi ọlọ́ọ̀bá tí mọ́ pọ̀rọ̀ sí wo tó bá fẹ́ fọ̀rọ̀ sílẹ̀ ẹni ló ní àsọ̀rọ̀ wàhúwà kọ̀lákọ́kún òun ló sì dá yín kọ̀lákọ̀kún máa wà lámà rọ̀ òun ló dá yín láti pèlẹ̀ wà ilé ìtùrùjàún ọba tẹ́ kọ̀ tẹ́ ìrántí ẹ̀pẹ́ padà sọ́dọ̀ rẹ̀ iná lẹ́sì padà sọ́dọ̀ rẹ̀ wà máa kún tún tẹ̀sítẹ̀tì rún èsì tẹ́ ń fara pamọ́ ayanṣẹ́dà alékùn sàmù ọkùn èsì tẹ́ ń gọ nígbàtí etí sọ pé ìtẹ́ ṣe nì wàhálà àbùsọ̀ tójú iná sọ pé ìtẹ́ wò ní wàhálà jùlúùdùkùn táwọ ara yín náà ń sọ pé tẹ́ ṣe nìyí èsì tẹ́ ń gbọ́ tára yín gbọ̀n walakin dọ̀nàtùn annàlọ́à láyà alámù kẹfẹ́ ẹ̀rọ mi máa ta àmọ́lú ṣebí ń tẹ́ ẹdó lérú tẹ́lẹ̀ ní pé ẹ ti mú jẹ ṣebí náà lẹ wẹ̀ wọ́n dáràn kan wọ́n rí pé gbogbo ọ̀nà tíjọba gbà wọn ra wọn mú kódà nígbà táwọn tó ṣe kéèsì àwọn tó wíyìn wọ́n bá dáwọ́ ẹ̀ ṣe bí nítorí pé kò sí kò ré kọjá ní ọkàn yín pé ọlọ́run ọba ó mọ̀ yín lámọ̀tán ni wàdálé kan dọ̀nà rọ́nà kan mọ̀lẹ̀dí dọ̀nà tún bẹ́yìn ṣe ròyìn ẹbí rọ́bì kun pẹ̀lú ọlọ́run ọba yín àròdà kun olójẹ́ píparun ọba yín ibi tí mo ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ lẹ́ẹ̀kan nìyẹn bẹ́yìn ṣe rò pẹ̀lú ọlọ́run yẹn pé ẹ ti mú jẹ bẹ́ẹ̀ ṣe rò pẹ̀lú èèyàn náà lẹ́rò pẹ̀lú ọlọ́run pé ẹ ti mú jẹ tẹ́ bá mọ̀ pé lóòótọ́ ẹ jẹ́ ká túbà o kanwọ́ èèyàn láti bọ́ tọlọ́run lé o èyí ó sì náà kó tó kò láyé tó bá rò bẹ́rẹ̀ bọ́ tí wọ́n ríro mẹ́rin ṣe rò àti bọ́ èèyàn bẹ́ẹ̀ náà wọ́n ṣe rò àti bọ́ ọlọ́run òun là ń kà jáde òun náà ló ṣe sábà bí arídákún olóko parun yín fa asùbà tún mìíràn lọ́kọ̀ọ́sì rí lẹ́gídẹ́ òfò wà ní àdùn mìíràn lọ́kọ̀ọ́sì rà ọlọ́mọ sọ alẹ́ mọ̀fọ́ tàbá ti wá gbọ́ tíọ́rì kòkò pàtíkà tàbá ti gbọ́ tíọ́rì díẹ̀ ìdásọ ìkọlọ̀ ojú ó sì wá láǹfààní láyà tàbí àmì tó sọ àtẹ̀ tó gbọ́ tàbá ti gbọ́ tíọ́rì kòkò pàtíkà láṣà kò sí èmi ti parí pé a ti máa ṣàkíyèsí àwọn ibi tí kúdẹ̀kúdẹ̀ ti wà in the past ẹni ọlọ́run wa tó gbọ́rọ̀ ẹ tó sọ tó gbọ́ nítumọ̀ ronú pé ah I have to adjust kódà nínú pé wàásí wúlò ni pé ẹlòmíì wọn mọ bá àwọn àtàǹsí wàásí pé ah orí ń lọ̀rọ̀ ìdálé lónìí ẹ̀rú bá wọn àyà ó gbọ̀n ọkàn ó gbọ̀n ẹni bí ó mọ ẹnu bí ó so yóò kóró ojú lọlé àfàìmọ̀ kó mọ̀ yẹ pé àfàìgbọ̀n ọ̀fẹ́ mẹ́sàn-án tó ń pa mi àbí wà ní kàlàkàlà tí ń wí ọlọ́run mọ́sẹ̀ wà bẹ́ẹ̀ o ọlọ́run kó sí wálé tí máa ń gbọ́ báwọn sàhábà ṣe máa ń gbọ́ tí ó jùsọ lóòtú wọn sọ fún wọn pé ẹ fẹ́ tí ó wà yóò tún wá kárí wọn ju àwọn tó jókòó bí ọ̀rọ̀ ọlọ́ọ̀bà gan lọ báwọn sàhábà ṣe tan ìmọ́lẹ̀ Islam ká nìyẹn o ó ń zilà ala rasulillahi al-yawma àyà kádà wà kádà àyà báyìí mọ́ sọ̀kalẹ̀ lónìí information yẹn yóò wà kárí àwọn sọ̀hábà ju èèyàn tó jókòó wájú òjíṣẹ́ Ọlọ́run bá lọ ju èèyàn tó bá ṣe sọ̀látù lọ tó fi káyà yẹn ara ẹ̀ ní sọ̀látù kíbílà méjì tó ṣẹlẹ̀ ní Kùbá nínú ìtàn nítorí ilẹ̀ ju pé Kùbá ló ti ṣẹlẹ̀ masjid Kùbá ní Madina lòjíṣẹ́ Ọlọ́run gangan ti yí sí Kaaba bọ̀tí wọ́n pé mọ́sídìí Kùbá ní mọ́sídìí olùkíbìlà táyì mọ́sídìí oníkíbìlà méjì wọ́n pé bẹ́ẹ̀ dòní mọ́sídìí Kùbá wọ́n pé dòní bọ̀tí mọ́sídìí kan wà Mádínà dòní tí wọ́n pé mọ́sídìí alìkíbìlà táyì ni wọ́n pè èyí ṣe túbọ̀ ajẹ́ pé ibi tí ó ti ṣẹlẹ̀ kọ́ ni wọ́n ń pè ní mọ́sídìí olùkíbìlà táyì mọ́sídìí oníkíbìlà méjì tó wá jẹ́ pé ibi tí wọ́n ti lọ fún wọn ní information ni ọlọ́wà gba orúkọ yẹn rù dòní tá ń sọ̀rọ̀ yìí tẹ́ bá tún wọ Mádínà pé táxi masjidu kibla tẹ́yìn ọgbẹ̀yìn lọ oòrùn lọ́rọ̀ yìí ibẹ̀ sì kọ́ ló ti pilẹ̀ in fact wọ́n jẹ́ ká mọ̀ nínú àkọsílẹ̀ pé láàrin zuru sí asir torí masjidu kuba ó jìnà sí masjidu kibla tẹ́yìn títí dòní náà pé àwọn èèyàn tí ń asir ti tó làwọn wá rí wọn tí wọ́n sì sọ láti síbi tán ṣe sí tẹ́lẹ̀ ní kibla tẹ́yìn àwọn tán ti gbọ́ information tí kálukú sáà ti fọ́n káàkiri ìlú tàbí kó jẹ́ pé àwọn tí wọ́n ṣe zúrì lọ́hùn ni wọ́n ti rìn débi títí asúrì ni wọ́n ń sọ pé láà kọ̀tàháwàlà rọ̀sùn wọ́n sì sọ fáwọn ẹ̀nà lórí sọ́lá sọ́lá tó rà asùn àwọn ẹ̀nà bá ń fi tí gbọ́ kọ̀tàwájà ilà kààbà òjíṣẹ́ ọlọ́run ti kọjú sí kààbà àwọn náà sì mọ̀ náà bẹ̀ torí bẹ́ẹ̀ náà wọ́n gbà wá nígbà tí wọ́n sì yí fúnra ara wọn náà òjíṣẹ́ ọlọ́run ṣe yí gbà tiẹ̀ náà lọ́jọ́ kan náà information àwọn sàábé ló bí tí wọ́n máa ń sọ láàrin ara wọn pé òjíṣẹ́ ọlọ́run ó ti sọ báyìí lónìí o ayaba ti sọ̀kalẹ̀ fún lónìí o àwa náà fẹ́ ká máa ṣe bẹ́ẹ̀ bọ̀tí méjìlá wa máa pín sí bí wọ́n sì ṣe bẹ́ẹ̀ lójú ànábì náà àwọn mọ̀nà fi kú kíkí lẹ́rí sí tó tó sọ ìmọ̀pẹ́yìn náà pé ìmọ̀pẹ́yìn náà fi taratara ìmọ̀pẹ́ gbọ́ táwọn náà tún jókòó súkúsúkú kan lẹ́yìn òjíṣẹ́ ọlọ́run sallallahu ta'ala sallam ọlọ́run sì fi wọ́n sì fi wọ́n mọ̀ ní fi wọ́n mọ̀ ní fi òjíṣẹ́ ọlọ́run fi wọ́n mọ̀ òjíṣẹ́ àbíbò ní bá ti gbé kalẹ̀ ẹ́ ní fi wọ́n mọ̀ òjíṣẹ́ ọlọ́run pé lágbàjá tó tó sọ nígbà tó tọ́ tó ṣe wá sí táwọn àmọ́ àwọn ẹni rẹ̀ inú wọn tó pọ̀ lọ́jà ti rẹ̀ àwọn ọmọ afọ́n ká ni ọlọ́run dùn wọn lórí ọlọ́run kọ̀ọ̀kan báyìí fún wa lónìí ọlọ́run dùn wọn lórí kan báyìí lónìí báwa náà ó ti máa ṣe nìyẹn nígbà táwọn náà bá ti ń gbìyànjú káwọn náà lè dá tó lọ́jọ́ gbọ́dọ̀ kìí àná ní ìparí bàbá ti ń wá bá ṣe dá lámọ̀ wá káwùjọ wa náà ṣe dá a wá ní ìdí àti tún gbàgbọ́ yá àdísì kan yé sí bádà islam gọ̀rí bá pọ̀sẹ̀ yàúdù gọ̀rí mọ́ kàmọ̀ ìbádà islam bẹ̀rẹ̀ lájòjì yóò sì padà sájòjì kó sì bẹ̀rẹ̀ a ní ìdí ká tún dín ní determination sí o a ní ìdí àti gbàgbọ́ yà dì sí yẹn sí ibi tá a láyé tí tá a máa yé lọ báyìí lónìí a sì mọ ibi tí a lò ní tọ́lọ́ determinate life wa a sì mọ̀ pé kò sóore ayé àtọ̀kẹ́ àmọ̀ fún wa níbi ká darapọ̀ mọ́ ká yí máyé wàláì kò sí orí àlùkẹ́ àmọ̀ fún wa ń bẹ̀ bó la ta fẹ́ ṣe bí ìbá sí pé àdì àmùrè láti sin ẹ mọ̀ mọ̀ ẹ mọ̀ mọ̀ ju àwọn àǹfààní kan lẹ̀ pé tí yẹn bá sì wà nínú eléyìí yóò yìí máyé ẹ mọ̀ọ́mọ̀ọ́mọ́ ṣàìwá òmíì pé kí mo fẹ́ wà sí òmíì tẹ́ ti ní lọ́wọ́ ẹ̀fẹ̀ mọ̀ jùúlẹ̀ ó ń bẹnú ẹ̀bùn tó mọ́ tẹ́ nígbà ọláhìláàdì kìí ṣe ẹ̀bùn haram nítorí pé ká má bàa pẹ̀yìn náà síbi pé bó ti gbẹ̀bùn jò ní tẹ́ kọ̀ hàlálì kalẹ̀ torí àti sáfún tó burú yìí ọ̀kan náà olùmọ̀ tí ma ṣe mistake bóyá ìmọ̀ ṣáfì ẹ wo bàtí wọ́n ti sọ̀rọ̀ wọ́n ní wọ́n sọ wípé hada zamanu sukut àbí kéèyàn gbẹnu lọ́wọ́ kìí sí pé kéèyàn mọ́ sọ̀rọ̀ ọlọ́run kéèyàn máa tí ó sọ kọ́rọ̀ yẹn kéré pé àsìkò ẹ̀lá wa yìí o kìí sásìkò tàwa yìí o àsìkò tí mọ́mù ṣáfì ń sẹ̀mí táyé bá burú jọ náà lọ́ta fi sọ gbọ́lọ́ yẹn tó bá burú débẹ̀ ada zamanu sukut àbí kí òun sẹnu báyìí tẹ́lẹ̀ kọ́mọ̀ sọ mi pé wọ́n bì mọ́ mọ́ kàlẹ́ èrè kan nípa ìjọba àwọn sì ti mọ implication kí èèyàn sọ pé ìjọba ò ṣe dá ó sì fẹ́ sọ̀rọ̀ ọlọ́wà the same time gẹ́gẹ́ ipò tó wà ọmọ èèyàn mọ owó rẹ̀ pé ìmọ̀mọ̀ bára mi ada zamanu sukut àsìkò kágbẹ́rin lọ́wọ́ làwàyí wà rédọ̀ abẹ́lẹ́kọ̀lẹ́lẹ́ ìmínà lè kú tí yẹn bá ti ró oúnjẹ tí ó fi lè nàró tí ó sì bẹ̀rẹ̀ tó gbé lára dúró pé mo lè nàró nígbà mo fẹ́ nàró ó sì lè bẹ̀rẹ̀ tí ó sì tẹ́ lọ́rùn pé mò ń wá ìjàdù káàkiri lọ ju pé mò ń wá mo fẹ́ dà mo fẹ́ dà lọ tó ọba ti yó ìyẹn ti wà náà àdìsí tẹ́lẹ̀tẹ́lẹ̀ yàtọ̀ sí pé à ń kó ti iye olùmọ̀kan pé ẹni yóò tó bá jínú yín tó bá asúbà fìyẹ́ ọ̀mì yín ìwà yínda kúùtù eh, yẹ́ omi tó jí mọ̀ á fántà fún lálàáfíà tó sì ní kúùtù yẹ́ omi yìí oúnjẹ ọjọ́ tó jí sínú ẹ̀ kìí ṣe pẹ̀lú tọ́lá áàmì náà ń fi ìsírí yìí ó sì wà níbi tó secure tí ìsàwùjọ insecurity tó fọ́nká subhanallah fàkànàmọ́ onítọ̀ náà gẹ́ bí ẹni tí a kó ògbà ilé lọ́wọ́ pé ìwọ̀n nìkan ló ní gbogbo orí ibẹ̀ àdínú sọ̀hí ó jí sáyé pẹ̀lú àlàáfíà kò sínú àìsàn wà ń dà ókú tù yẹ́wó mi ó sì lóúnjẹ tí ó jẹ lónìí yóò ṣe sáàṣì fún yóò ṣe dààmú fún ni ti balẹ̀ pé mo fẹ́ lọ mi mo fẹ́ fẹ́ lọ roko mo fẹ́ lọ ṣẹ́gi gbogbo omi tó fẹ́ mọ́ lọ́hùn ọkàn yẹn balẹ̀ nígbàtà kó gbogbo ayé fún bí àdá fèrè ha ẹgbogbo tí bẹ nínú ẹ gbogbo ayé àti tí bẹ nínú ẹ wallahi ìṣẹ́ ọlọ́run sọ́rọ̀ ọkà mọ̀ pọ̀ sallallahu alaihi wasallam hada zamanu sukut wà rídọ̀ bil qalili minal kut oúnjẹ ní jẹ́ kut kẹjẹun níwọ̀n bá bá ti yó kọ́tẹ̀ tó kàn yẹ ó ní hádà zamanu sukut àsìkò ká sọ̀rọ̀ níwọ̀n wàmù láàzàmọ́tún buyut kagbélé isolation this time around tó tún ti pẹ́ sígbà tí wọ́n mú sáfí ń sọ̀rọ̀ ó ṣe pàtàkì ẹ lè máa mígù káàkiri pẹ̀lú àwọn èèyàn èèyàn mọ̀ sẹ́lọ̀n oníwàmù lázà mọ́tò ìbúlùt àsìkò ká gbélé ọba ti lọ iṣẹ́ rẹ̀ dà ẹ̀rẹ̀ lómi tó sọ pé tó ọmọ kìíní àìmọ́bẹ̀ tó wá mọ kìíní àìmí ò jáde so masjid ilé ọjà ilé bọ̀tí mo tún wá lọ jókòó pẹ̀lú àwọn èèyàn kan kí lọ wá ń bẹ̀ wá sẹ́lọ̀n òmùláza mọ́tò ìbúlùt wà rí wà máa ń yà kó lè hákọ̀ yamud wọ́n ṣe tán àti terminate lábẹ́ tó bá ṣòdodo can you count count down how many how many thousands of years sígbà tí mọ́mọ́ sábà ṣe ayé ìjọ táwọn sọ̀rọ̀ sáyẹ́nsì burú tó bẹ́ẹ̀ ń náà náà bó wà ní ká ti pé tòní àríkí àmọ̀ tí sì ń wá làwà náà wá táǹpẹ̀ náà túbọ̀ tán yàtọ̀ sí àtúbọ̀tán rẹ̀ ti Yorùbá tó ń gbé mi ká jẹ kámù làwọn àtúbọ̀tán rẹ̀ ti wọn ọba bàjẹ́ wọn bá ṣàbòsí ó ní bí wọ́n sì gbé nìkọ̀ọ̀kan dìde bá a sì jọ wà láyé yìí nígbé dìde bó ṣe láyé ọmọ èèyàn ká gbé léyìn kún ìbáwọn kan náà ma sọ pé lè máa ṣáríta ní àmà èsì tẹ́ ẹ̀bí gbé mi dìde láfọ́jú ọkọ̀ dínkù túbà sí rọ́ọ́ tí bí n kankan ló fà ìdí nìyẹn tó fi jẹ́ pé ẹ̀mọ̀ ìyá mi ẹjá sọ́wọ́ ìtí ìbá fi kún tí ìbá súnmọ́ níparí kí n vitaminate ẹ̀mí pé àwa gangan ẹmọ́jà fẹ́ra wálẹ̀ tẹ́yìn bá ti rí tẹ́yìn náà rí mi náà mọ́ àti wà pàwọn táwọn wíyẹn náà lókùtẹ́ mọ̀ rí àwa gangan ní àníbùkátà sí kásìrà ló susu wọ̀ mo lè má lówó lọ́wọ́ ọ̀bọ̀ tí mo gbọ́rọ̀ mẹ́ndé nípa ẹ̀gbọ́n mi mo lè má lówó bóyá nìkan bẹ̀ tí ma sọ fún pẹ̀tọ̀ ẹ má lágbọ́dá ẹjọ́ ń pa mi o ẹ ẹni tí Ọlọ́run kẹ́ lọ́nà rọrùn táàbà yọ̀ táàbà manage care tí ò fi ní yọ̀yọ̀ pọ̀rọ̀ ọ̀nà kejì túnù pẹ́tọ̀ pàtọ́ ti dà báyìí <laughs> ẹ ṣọ́ra sí o níbi ayọ̀ túnù o أقول ما تسمعون أستغفر الله تعالى لكم إنه الغفور الرحيم سبحانك اللهم وبحمدك أشهد أن